náà alhamdulillah fún asọ́látù wasalam ala rasulillah adá ọpẹ́ fún ọlọ́run adẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá anábí àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama àsìkò tí a ní kò pọ̀ abala tí a sì fẹ́ yà ó pọ̀ níwọ̀nba mi kọ́lọ̀n kó jẹ́ kí kó tó àwọn èmi tí mo fẹ́ sọ̀rọ̀ sọ náà àwa tí a fẹ́ gbọ́ náà kọ́lọ̀n bá lékè ọlá kó jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ ọ̀gbìn ní alkiyama ọ̀làlá haúlà wà kó wá tá ìlàbílà ìlàlẹ́ ọ̀gbìn. now ní as kí n kọ́ fi hadith anabi wa sallallahu alayhi wa sallam kan ilé tí wọ́n Bukhari tí wọ́n gbà wá kí n fi ṣe mọ̀kọ́dímọ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn nǹkan tá a fẹ́ bára ẹni sọ lénìí léyìí tí kò pamọ́ àti sọ̀rọ̀ àwọn tó jọ bẹ́ẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ kan náà tí mo wá ṣe níbi ìníjó ni àwọn èèyàn focus lórí ọ̀rọ̀ courtship púpọ̀ jù àti àwọn nǹkan kan tí ò lẹ́tọ̀ọ́ kó máa ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìn tí wọn bá tí ì di ẹlẹ́tọ̀ọ́ ara wọn. sẹ́rínù mi máa ń dùn fún nǹkan kan àwùjọ tá a bá ti ń kó ọkùnrin àtobìnrin jọ tá a bá máa sọrú àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ń tà ń sọ yìí àdánwò ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n rú àwọn àlámọ̀rí tá a bá wá ń sọ yìí àwọn tó bá jẹ́ ni ọlọ́run wá sí ó máa fọ ẹ̀mí wọn mọ́ wọ́n máa wá gbìyànjú pé tó tọ́lọ́run lakú la fẹ́ ṣe ìtàn dẹ̀ ń sọ fún wa yìí náà wọ́n ń fún wa lẹ́rìí láti inú àti Sunnah àwọn tó fẹ́ ṣe tọlọ́hún wọn ò wá gbìyànjú pé mi ì fẹ́ rámọ́ àárín èṣù mi ì fẹ́ kéṣù ò jẹ mí lérè àwọn ó gbìyànjú àti máa ṣe tọlọ́hún bọ́lọ̀ ń ṣe fẹ́ nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin ọkùnrin sóbìn ṣùgbọ́n àwọn tó já sí wípé tèṣù ló múmú lẹ́gbẹ́ àyà wọn tèṣù yẹn ló tóbi lẹ́mìí wọn náà nígbà wọn bá ti kó òun wá sí ẹnu àfáà yẹn dùn ṣèbí kan náà wá sọ orí ẹ̀ last week ṣùgbọ́n sọ̀rọ̀ ẹ̀ ń gba orientation week náà nígbà jíjáde wọn tó gbà fáà kan báyìí náà wà ṣé wọn mọ̀ pé kọ̀ǹpútà ẹ̀rà làwà yìí ni wọn mọ̀ pé ọmọ kámpọ́ọ̀sì ni wá ṣé wọn mọ̀ pé àwa ti wà civilized ṣé wọn mọ̀ wípé a lè control sexual orgy wa ṣé wọn mọ̀ wípé tí ò bá tiẹ̀ máa ṣerú nǹkan yẹn gan lásìkò yẹn gan kò lajú nìyẹn èso ó mọ̀ sọ bẹ́ẹ̀ fáwọn kan shaitan yóò mọ̀ whisper into their hearts yóò wà jẹ́ kán máa rú lẹ́mìí wọn wípé nǹkan yẹn ò ṣeé ṣe ìlọ́fà tó jẹ́ pé from time to time a máa ṣàlàyé fúnra wa àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé ọkùnrin àtobìn ìlànà wo ni Islam gbé kalẹ̀ lórí káwo tètè máa fẹ́yàwó lórí kẹ́ńtọ́jọ́ bí ó tètè máa lọ rí ọkọ lórí pé ntí ìníyàwó ntí ìlọ́kọ kí ni limit and limitation relationship pẹ̀lú kí ni o pẹ̀lú obìnrin tí n bá tiẹ̀ wá ṣe tán tí mo fẹ́ níyàwó àbí mo fẹ́ lọ́kọ ọ̀nà wo ni mo lè gbà níyàwó ni mo lè gbà lọ́kọ ọ̀nà wo ni mo lè gbà àpúròchì obìnrin tí mo fẹ́ fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn issues tó rí báyìí from time to time a gbọ́dọ̀ máa sọ tá a bá ti máa sọ ẹmọ tí ó máa ṣẹlẹ̀ kò ní sí check and balance even téèyàn ọba máa sọ rú ọ̀rọ̀ báyìí nígbà míì ẹni téèyàn lè rọrùn pé àṣẹ ah, bí ustaz sọ yẹ káwọn lóòótọ́ wá ṣe irú nǹkan tó ń ṣe yìí torí pé mọ̀ ṣe mistake ustaasu ò kì í ṣe màláìka kí ni ustaasu èèyàn sọ yẹ kí irú secretary emirates náà tó wá máa ṣe báyìí sọ yẹ kí irú amiru náà ti ẹ̀yẹ máa ṣe báyìí sọ yẹ kí nábìlì amiru ò lè ṣe báyìí sọ yẹ kámẹ́rà náà ò lè ṣe irú nǹkan báyìí yóò ti wá gbàgbé pé èèyàn ní kálukú kò sí mọ̀lẹ́ka nínú kíni o nínú wa ṣùgbọ́n tá a bá ti jọ ń ṣàlàyé fúnra wa ìwọ̀n ẹni tó ń sọ̀rọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ ní ìsìn yóò máa wúlò fẹ́mi náà fúnra mi èmi náà lè kọ́ṣán ara mi ṣe wá rí tá a fẹ́ ṣàlàyé yìí màá kọ́rọ̀ kálukú kákọ́ lọ fọ ẹ̀mí wa mọ́ ṣe rí kéèyàn gbọ́ lẹ́kṣọ̀ kò dàbí kéèyàn ló lẹ́kṣọ̀ nínú àwọn tọrọ wọn tí yóò di wàhálà ńjọ́ ògbéǹde àkèyàmọ̀ òun làwọn èèyàn kan ṣe ráwọn èèyàn yìí àmì làtún náà ṣìbà tesla náà rọ́n hàmìyàn sẹ́yìn bá a ṣe wà bí ìta gbọ́ lecture ní ìsìn number one ó lè kàwé pẹ̀lú mo ti ń ṣe lecture yìí kọ́ assimilate ibi ọba ti ń kàwé lọ tọ́ ọgbà àdìsí kan etí ìdí ó tàn wá síbẹ̀ àwọn kan bẹ́ẹ̀ níta ti ń kàwé ní ìsọdọ̀pọ̀ àwọn derive kí ni o pleasure kan bẹ́ẹ̀ bí a ah, mo sàn lé first class mi yẹn ni tọ́ bá sì wọ ọlọ́run ọlọ́run lè ní tọ́ bá sì wọ ọlọ́run ó lè má second class gan débi pé yóò tiẹ̀ class tọ́ bá sì wọ ọlọ́run gan ló certificate ẹ̀ tí ó ní ìwúlò fún kò sí ìtaàrí kódà ó lè jásí pé yóò gba first class rẹ̀ yóò lẹ́ nysc kò sì nílò certificate nysc àti first class rẹ̀ ṣùgbọ́n téèyàn bá ṣe nù tọ́lọ́n wọn ìbáyàn lò wọn ìbáyàn lò ìrun èèyàn bí wọ́n ṣe kí ń báyàn lo tìláwàtòlù Quran bẹ́ẹ̀ náà ni wọ́n kì ń báyàn lo chastity kárí wípé ẹnìkan oko rẹ̀ ń jánu ọkùnrin kì í máa ṣe zina obìnrin òun lè máa ṣe zina irú ẹni bẹ́ẹ̀ wọn ìbáyàn lo gbòòrò àwọn nǹkan yẹn ṣe tó nínú nǹkan tá a tó fọ́n fi ṣe sọ àdìtì mo fẹ́ sọ yẹn kákọ́ lọ mà pé ayé tá a wá yìí ọlọ́run dá wa nítorí káwá ni ọ̀kan nínú àwọn òun sì ni tá a fẹ́ sọ yìí Muhammad sallallahu alayhi wa sallam níbi hadith eléyìí tí mo kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ yìí anábì sọ fáwọn sọ̀hábà àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí tẹ́ ẹ bá ṣe sàárà ni ó máa jẹ́ sọ́dákọ̀ ṣé ẹ rí sọ́dákọ̀ tó bá ní sọ́dákọ̀ àwa kẹ̀ máa ń tu sí sàárà ní Yorùbá sọ́dákọ̀ ju sàárà lọ ṣé ẹ rí nǹkan tí ń jẹ́ sọ́dákọ̀ yìí òun gan ni Islam tí mo bá kírun mi bó ṣe yẹ kí n kí kí ni ó máa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run So tí mo bá gbá àwẹ̀ Ramadan bó ṣe yẹ kí n gbà sọ́dákọ̀ ni tí mo bá lọ hajj tí mo ṣe hajj mi bó ṣe yẹ kí n ṣe tí lè ṣe bí àwọn èèyàn wa lọ́yọ̀ọ́ stéètì tó pé ignorance ń bẹ lára wọn tí wọ́n tún fi ignorance proud lórí lórí media pé àwọn èèyàn tiwa aya ni wọ́n jù kò ní àsìkò báyìí wọ́n yà jù lásìkò ní ọ̀jẹ̀ wọ́n kú ní mìíràn wọ́n tún fi ignorance proud àwọn ignoramuses àwọn náà ń káwọn èèyàn lọ sí hajj at the level of state àsìkò táwọn àbí àsálàm ní kánjú kò ń kọ́ làwọn ń jù wọ́n ní ní ọ̀jẹ́ èèyàn àwọn òkú lọ́yọ̀ọ́ state mo ní ẹ tanra yín jẹ ọlọ́run lásìkò kó àwọn ará ọ̀yọ́ state ò tó ni téèyàn ṣe hajj ẹ̀ bó ṣe yẹ kó ṣe sọ́dákọ̀ ni téèyàn bá tìlàwọ́ àkùrán bó ṣe yẹ kó tìlàwọ́ àkùrán sọ́dákọ̀ téèyàn bá ṣe la ilaha illallah bó ṣe yẹ kó ṣe sọ́dákọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà bí mo ṣe ń ṣe wáàsí wàláì sọ́dákọ̀ ni torí alhamdu bil maruf sọ́dákọ̀ wà náà yọ anil munkar sọdakọ àníbi àníbi wà fi bóde ahadikum sọdakọ. tán bá ní bóde ù nínú èdè lárúbáwá in ní í ṣe pẹ̀lú ẹ̀ ni pé ìfìdígbòdì ìfararora láàrin ọkùnrin sóbìn ìní jẹ́ bóde ù tó bá ti di wípé ní ìsìn mò ń fararo obìnrin bóyá mò ń kí sí ẹ mò ń rò máa ń sí ẹ àbá tiẹ̀ wá ní real sexual intercourse gbogbo ẹ̀ ní bóde òkó sínú lárúbáwá àṣé wà fi bóde àhàdíkùn sọ̀dàkọ̀ àṣé ń tó ní í ṣe pẹ̀lú ìfaragbora ìfẹnukò ẹnu ìfàyàkò àyà ìfìdígbòdì láàrin ọkùnrin sóbìn kí ni ọmọ jẹ́ o kí ni ọmọ jẹ́ jẹ̀mọ́ fún boyfriend àti girlfriend. Yeah láíláí àṣé jàmọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ibi tá à ń lọ pọ̀ torí pé sẹ́rìtì mẹ́wájú mi yìí ó ń lọ bí twenty pages ìsìlẹ̀ ẹ̀sọ́ọ̀sì gbogbo ẹ̀ kéde sọ̀rọ̀ mi ọ̀rọ̀ àwọn àáfàá ni ọ̀rọ̀ àwọn àfẹ́sìn òun ni mo ara sọmaráìsì nígbà tí Ànábì asálàm sọ̀rọ̀ yìí àṣé ọkùnrin àtobìn tí wọ́n fẹ́ ra wọn nílànà tó yẹ kán gbà fẹ́ ra wọn ọkùnrin àtobìn tí wọ́n dọkọ àtìyàwó lọ́nà tí ò rújú tóra gbọ́dọ̀ wà very careful gbogbo ń tó bá ti lè di pé ìgbéyàwó ń rújú ọ̀rọ̀ ìgbéyàwó èsè ń tó rújú kèé sọjà kan tọ́jẹ́ pé àmọ́ wá rò pé sàn ti dẹlẹ́tọ̀ ara wọn wọn èdè lẹ́tọ̀ ara wọn èyí ọ̀yẹ́ kọ́ wà ń bí ọ̀rọ̀ gbéyàwó ìyàwó mi ni ó ti dẹlẹ́tọ̀ mi mo ti dẹlẹ́tọ̀ rẹ̀ èyí èsè tí ó rújú àṣetọ́ bá di pọ́kùnrin àtobìnrin kan tán ti jẹ́lẹ́tọ̀ ara wọn yálà wọn kíìsì ara kódà tẹ lórí pé èèyàn mo dénú lé ìyàwó mi sàlámù alẹ́kùn abábọ̀ra wa lọ́wọ́ yín gbàládá lọ́dọ̀ ọlọ́run sọ́dá kọ́ ni bó ṣe já sí pé tí mo bá lọ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú obìnrin tí èè ṣe ìyàwó mi màá gbẹ̀sẹ̀ àwọn sàbí ọ̀rọ̀ ìwà jọ wọ́n lójú àyà àti àhàdúnà ṣàhàwátà wàyẹ̀kùnù láwò fi àjẹ̀lú. yàrá bí àsálàm nǹkan kan ní òye wa o ṣé ẹnì kọ̀ọ̀kan wa ṣáháwà adùn sexual urge wa tá a bá ń satisfy rẹ̀ through àwọn obìnrin tá a fẹ́ lọ́nà ṣẹ̀ríà yìí sáàtún máa gba láàdá torí àwọn ti bọ́ yé pé sọ́dákọ̀ kí ni jẹ́ sọ́dákọ̀ o láàdá ẹ̀rí pé máa fẹ́ bẹ̀rẹ̀ wọn sọ pé àyàtì àhàdúnà ṣàhàwátà wàyẹ̀kúnù láwùfí àsọdakọ̀ wọn sọ bẹ́ẹ̀ àwọn sàbẹ̀ ti ń jẹ́ sọ́dákọ̀ pé gbogbo ń tà sẹ́nu ìsìláàmù kí ni ọmọ ẹ jẹ́ o láàdá ni wọ́n ti mọ̀ pé ájírù ní jẹ́ bẹ́ẹ̀ sẹ́tẹ́nì kọ̀ọ̀kan wá wá tó fi ara kínra a tó ìyàwó wa a satisfy sexual ọ̀jì wa sáàtún máa gba aládá lọ́dọ̀ ọlọ́run ànábì àṣà ni pé ẹ wá máa wo òun náà wá fi béèrè dáhùn béèrè nígbà míì téèyàn bá ń bá ọlọ́kọlọ pípé sọ̀rọ̀ ìyẹn a máa fi béèrè dáhùn béèrè yáà ni ẹ dáhùn question mi a jẹ́ pé òmùgọ̀ ni ọ́ kí mo pè ọ́ òmùgọ̀ ustaz sẹ́mu yìí ni

ìfìdígbòdì tiẹ̀ ọba lọ jẹ́ sí pé bíi haramu ńlọ́ba ti satisfy sexual urge rẹ̀ ṣé kò ní gbẹ̀sẹ̀ níwájú ọlọ́run tọ́ba rí bẹ́ẹ̀ tọ́ba wá lọ satisfy sexual urge ẹ̀ lọ́nà halal yóò tún wá gbà ládá lọ́dọ̀ ọlọ́run. àṣewọ̀ tọ́ba já sí pé àlìjàn náà òun bá ní fókọ́ọ̀sì ẹ̀ ìwọ fẹ́ kí ládàá rí ọmọ pọ̀ lọ́dọ̀ ọlọ́run onídìíkọ́ farabalẹ̀ gbọ́n a fẹ́ sọ yìí kó lè já sí wípé irú tá à ń ṣàlàyé yìí láàdá nìwọ́ òrì sí ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ náà àdìsí máa fi bẹ̀rẹ̀. àdìsí ẹlẹ́ẹ̀kejì làdìsí Imam Bukhari rahimahullah Imam Bukhari ó ń ṣàlàyé nínú àdìsí yẹn pé ànábì sallallahu alaihi wasallam ó ní má taraktu fitnatan hiya adorru ala rijali minan nisa ó ní mi ò fi àdánwò asámọ̀ jẹ́ fitina láì tí ì tú sí Yorùbá àbí English gan ó ti di èdè yorùbá pé ah fìtínà lọ́mọ o fìtínà ní kọ́ọ̀sì o a ti mọ̀ tún máa fìtínà àdánwò wàhálà òfò ìpayínkẹ ìdààmú ìfòòró. àṣé mi ò fi wàhálà kan lẹ̀ fẹ̀yìn ọkùnrin mi ò fi àdánwò kan lẹ̀ fẹ̀yìn tẹ́ ẹjọ́ kùnrin nínú ìjọ mi kò sí fìtínà kan tó jẹ́ pé àdọ́rù ẹ ń bá já sí pé ifun ọ̀n lọ ilé kí ó tí ò tí kàkọjá ibtì dáyí wọn ò ti kọ́ wọn ní ismu tefdil ismu tefdil ẹ̀yin onígẹ̀yìn onígẹ̀ẹ́sì ńgbẹ́ bá ń ṣe positive comparative superlative ọmọ pé kọ́mọ́dàbí tíṣà àdúgbò wa good guda goodest gbèsè ru good tíṣà eléyìí o tá a bá sọ wípé àdọ́rù ismu tefdil ni àdánwò tọ́já sí wípé ó nira jù tó yára tó kò nira bọ́kùnrin jù tọ́dà bí obìnrin ànábì ní òsì wàlẹ́ ọ̀rọ̀ kí mo jẹ́ òsáàsù kọ ọ̀rọ̀ pé ṣòkòtò mi ń fò òkè irúgbọ̀n mi tán bá wọ̀n ọ̀wọ̀n mítà mẹ́ẹ̀ẹ́dógún òun kọ́ ni tá à ń sọ yìí ọ̀rọ̀ nature àfi tó bá já sí pé mọ̀lẹ́kà bá ní ọ́ torí àwọn mọ̀lẹ́kà bọ́lọ́run ṣe dá wọn kò sí ṣáwà pẹ̀lú wọn àwọn mọ̀lẹ́kà ọlọ́run dá wọn pẹ̀lú ṣáwà tẹ́ ẹ bá kó obìnrin tán wà ń hòhò àwọn obìnrin tó fáyìn jù lágbàáyé tán wá wà ń hòhò wọ́n wá tọ́ tè wọ́n tọ́ ojú wọ́n tọ́ imú wọ́n tọ́ gbáàyà wọ́n tọ́ kùn wọ́n tọ́ itan ẹ wá kó sí mọ̀lẹ́kà wà lẹ́yà àbúrò ò ní ṣẹlẹ̀ bọ́lọ̀ ṣe dá mọ̀lẹ́kà nù torí pé kò sí kéde o kò sí ṣáwà lára tiwọn ṣùgbọ́n tẹ́ ẹ bá rò pé àwàlẹ́ ah, mo trust you stars mo trust you stars so mo trust alhaji mo trust alhaji mo trust sheikh mo trust sheikh so ti yé nìsín àfi tí èèbá ṣe èèyàn àwọn sọ pé à ah, wàláhì tán bá ti omi mọ́lé pẹ̀lú olóde ọ̀sẹ̀ kan kódà kọ́ wà àwọn òun àní bá ṣe sí iná àbí tí èbá ṣèyàn ló kù. ìlú ló ṣe já sí pé gbogbo ń tàn ṣe nù Islam tá a bá ti yọdọ̀ wá bí tù o àdánwò ọmọ ṣẹlẹ̀. ìní ń jẹ́ kádánwò ọmọ pọ̀ láàrin àwọn àfọ òní ṣeúṣeú ẹnomi òkè ẹnomi ilẹ̀ ẹ wá ṣe tàjúdù kinní kankankan sìnà yẹn ò lè stop ìkan bẹ́ńtò sí ibi tí mò ń gbé tọ́já sí pé àwọn ọmọ ìjọ rẹ̀ gan ìkànnì wọn ti sọjọ́ rẹ̀ fún mi rí ń wú àwọn ìyàwó wọn látà lọ ní bá wọn ṣe sì náà lọ ni torí pé ń gbẹ bá lẹ̀ ń ṣe àìsàn àwọn obe lásìkò tó já sí pé bọ́ọ̀lù ń ṣe dáàyàn ó lè jásìkò lára ṣéwò ó ṣe kí ni ó mú òfò sí ó sì lóun fẹ́ sá òun fẹ́ lìdí àwọn èèyàn nínú àdúrà nígbà bá wà dojú mọ́ pé ìwọ yóò nídìí kọ́ wá róhun o ibi wọn ti rí ni ó ti mọ sàwọn rọ́ fún wọn ó lè níwọ onídìí kinní kan ẹni ọlọ́run òun sì lẹni ọlọ́run òun onídìí kò sì gbọ́dọ̀ sọ fọ́kọ rẹ pé nǹkan kan tẹ̀lẹ̀ láàrin òun àti ẹ èṣù tí ń wò nìyẹn èèyàn ibùdó lórí mọ̀ nǹkan yẹn kí mo fẹ́ ní lọ́dọ̀ mi ogba yóò ti máa rí yín even èmi alhamdulillah so orí nǹkan kọ́ i don't do that mi ò kí ẹ̀ ń rara. ẹ̀ rárá obìnrin lè serious lóòótọ́ kọ́ fẹ́ ní méjì ò ní jẹ́ kí tán bá ti pé méjì tó bá jẹ́ pé obìnrin kan ọkùnrin kan ni bó ṣe wù kọ́ ọdẹ ni ọlọ́run tó nǹkan kan mọ̀ sọ lẹ́mìí ẹ̀yìn méjèèjì pàápàá ńgbẹ bá bẹ̀rẹ̀ ah, ọmọ ìmọ̀ ní brain ó ti ájísù kínní ọwá kejì ọwá kẹta kìrá rẹ̀ mọ̀ ń wá àmùjá wádà yọkẹ̀ mọ̀ di nàwáìtù fárílà nìka kì í wá ṣe pé nìka gan ni problem tó yẹ pé nìka ni kò sí tó burú nínú àwọn tó ṣáájú náà sálàtẹ̀ ẹ̀kọ́ fọmọ akéwu wọn èyí ò kan problem ṣùgbọ́n sádànwò ti ní ṣẹlẹ̀ kó tó di pẹ́ fẹ́ra yín gan-an gbogbo àwọn nǹkan yẹn agbọ́dọ̀ sara ṣe àdíìsì méjì káfí ṣe mọ̀kọ́ dímọ̀ ẹ jábọ́ síbi tá à ń lọ kọ́lọ́n kó tó wá ṣe. àníṣẹ́ ìtò ní í ṣe pẹ̀lú pé ọkùnrin àtobìnrin afẹ́rẹ́ ẹni bó o ní ó ṣe jẹ́ ìbùkún tí ó jẹ́ oore tí ó jẹ́ ọ̀nà ọ̀la fún èmi àti yín lọ́kùnrin àti lóbìn aburú kárò wípé ah kọ́mọ bá mi sọ̀rọ̀ nìkan ìtẹ́ mi ní ìsìn o ẹ̀mọ́ sọ̀rọ̀ máa dé jàgbọ́rọ̀ wẹ́ni o anything tó ní pẹ̀lú ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ bí conjugal life ẹ̀dẹ̀ ẹ̀mọ́ bá mi sọ ní ìsìn mi ò ní díẹ̀ so ti yé ní ìsìn téèyàn ọmọ rò pọ́n ò ti ripe fún nìka ṣùgbọ́n ó ti ripe for fornication ó ti ripe fún kọ́mọ bọ́kùnrin chaati lórí íńtánẹ́ẹ̀tì ó ti ripe kọ́kùnrin ọmọ romance ẹ̀ ó ti ripe kọ́mọ kíìsì ara wọn ṣùgbọ́n kéè ripe fún kíni o èyí tá a sọ pé wàyẹ̀kú nù láwù fi á ajirun ṣùgbọ́n ètí ọmọ gbalada kò ṣe kíni o kọ̀ ráìpù fún yàn ẹjẹ́ amú ní kọ̀ọ̀kan. alákọ̀ọ́kọ́ ṣe rí ọ̀rọ̀ ká máa fẹ́rẹ̀ nínú ṣẹ̀ríà Islam ọlọ́run fi pọ́n àwa tá a jẹ́ èèyàn lè yàtọ̀ sáwọn ẹranko ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ kíkọ́ sí ìjọmọ́rọ̀ nítorí ṣe pẹ̀lú ẹranko ń bì í mi ìmọ̀jọ́ tọ́já sí pé bóyá dìpàtmẹ́ǹtì yín ẹ̀sọ yìgì fún ewúrẹ́ àti àti òbúkọ bóyá ìyẹn lẹ gbowó orí ń jọ́nà mi ìmọ̀ so àbẹ́yìn tẹ́ ẹ bá ń sin oro èmi sin oro for so many years tá a bá fẹ́ gbé oro gbòòrò àwa tá a bá ní akọ eworo àwa tó máa jẹun lọ lára ẹni tí wọ́n wà máa gbé abo orogun lọ́dọ̀ wa tó bá ti gun bíi méjì mẹ́ta láàárọ̀ yóò ti rẹ̀ á nìkan tó padà wà rán lẹ̀ á tó fún lóúnjẹ jẹ yóò tún ní kíni o ìrọ̀lẹ́ ìrìjọ́ tá a jókòó ṣe wedding wọn rí ṣùgbọ́n àwa tá a jẹ́ èèyàn ọlọ́run pọ́n wa lé ká mọ́ dàbí ẹranko tó bá wá rí bẹ́ẹ̀ ní bọ́lọ́run ṣe dé tó sẹ̀mí ayé wa láwọn àsìkò kan tá a wà ní kékeré tó ń bá bá wa sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú pé ìwọ náà ti á ní bùkátà àsìkò fẹ́yàwó àbí kó lọlé ọkọ sìnsìn ẹ̀lẹ́ àmọ̀ rò pé kí náà sọ kò ní ní ìtumọ̀ sí wa sígbà tí kálukú máa wọ pátá lásán kí àdúgbò tọ́mọ̀ pátá lásán gbá bọ́ọ̀lù ó ti gbàgbé ládùúgbò yín lọ́nà ẹ̀dẹ̀wọ̀n pátá lásán tọ́mọ̀ fi play bọ́ọ̀lù so o lè rántí tí ń jẹ́ wedding jọ náà lọ́hùn àbóbìnrin ní ọjọ́ tí pọ̀wọ́n náà tí ọkẹ̀ ló sọ kan mọ́yà tí ọ lọ pọn mi tí o gbogbo àyà rẹ̀ ọ wà sí sílẹ̀ tóun náà sọ pé mo fẹ́ pọn mo fẹ́ gbómi rù ní o séjọ́ náà lè bá sọ̀rọ̀ wedding kò nítumọ̀ torí pé nature bọ́ọ̀lù ṣe dáńjọ́ náà ṣáwà yẹn èsè kíni o kèsè lára rẹ̀ tó bá ti wá dàárín kan Ade dé marhalatul buluk yóò di wípé àti bàlágà èyí tó nílẹ̀ jù náà ọ̀rọ̀ àwọn àfáà ni wípé ọkùnrin ìta àfi máa ń mọ̀ pọ̀kùnrin ti bàlágà àwọn kan nínú àwọn onímọ̀ tẹ́ bá lọ ka tíra àkámù nìsà ti àfáà wa ibnu lejauzi kìí ṣe ibnu kọ́yìm àlejauzi yàwó ibnu lejauzi imam ibnu lejauzi àkámù nìsà rẹ̀ ó mú àwọn ọ̀rọ̀ yẹn wá ń bẹ̀ a rí inú àwọn onímọ̀ tani pé tọkùnrin bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún fifteen years wọ́n lo àdìsí àbúlá ìbónú mọ́gbà ń fẹ́ lọ jagun ọ̀rọ̀ yẹn gùn gan wọ́n ló ti bàlágà wàlọ́ alam ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù ni pé tó bá ti di pé ọkùnrin ó lè pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ó lè ti jù bẹ́ẹ̀ lọ ó wá di póun náà ó ti ń fura pé tóun bá ti ń sùn òun ọ̀ lálàá àlá tó wọ́n láì yóò ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin ọkùnrin sí kíni o sí obìnrin ìtọ́wá ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin ọkùnrin sí obìnrin yìí wá rè yóò wà á fakójá sí wípé kí nǹkan kan jáde ní ara òun ìtòsí jáde ìrè kèé somi lásán omi tí ó máa túmọ̀ sí pé yakurujú mi ń bẹ́ẹ̀ ní sulbi wàtàrọ́ ibi omi tó já sí pé látara rẹ̀ òun lọ́lọ́run ti ń ṣẹ̀dá wa omi téèyàn ọmọ wípé omi yìí kèé ṣe ìtọ̀ kèé sì ìsomi lásán bí kò ṣe pé àtọ̀ omi yẹn ọmọ jáde lára rẹ̀ tẹ́lẹ̀ yìí bá ti lè dípò ti ń ṣẹlẹ̀ sọ́kùnrin ìtumọ̀ ẹ̀ ní pòun náà ṣe kí ni o ó ti bàlágà ṣùgbọ́n tóbìnrin èyí ò mú wàhálà dání tọ́ba ti lè dípò bèè ti rí wípé etí èé ṣẹlẹ̀ sóhun ó ti ṣẹlẹ̀ oṣooṣù ẹ̀jẹ̀ ń jáde lára òun àṣetumọ̀ ẹ̀ ni pé wọ́n náà ṣe kí ni o ntí máa ń lé ọmọ obìnrin kù ń lé bàbá rẹ̀ lọ lé ọkọ ló ti ṣẹlẹ̀ sí ọ jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àfẹ́ẹ̀sìn wa ní àlàyé tó pọ̀ sẹ́ẹ̀rí ọ̀nbẹ nínú àwa tá à ń gbáwùjọ lónìí mo fẹ́ ká farabalẹ̀ bó àárín tí mo fẹ́ sọ yìí pàápàá àwa tọ́lọ́ ní káwá ní campus àbá kàwé níwọ̀n bàbá yìí àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí wa táì dẹ́ fura ó jẹ́ kọjá sí pé pẹ̀lú ìwọ̀nba rìsáàchì tèmi àti tí mo mọ̀ láàrin àwọn èèyàn mo pín àwọn èèyàn sí mẹ́ta lábala tó ní í ṣe pẹ̀lú à ń tètè fẹ́yàwó à ń tètè lọlé ọkọ mo pín wọn sí mẹ́ta màá dé analyse bí ní láì tààlà. alákọ̀ọ́kọ́ a rí àwọn tó já sí wípé gulat àwọn aláṣejù kí ni mo mí bàyà aláṣejù mo lo uslubu sheikhul islam ibn taymiyyah rahimahullah ara àwọn kan tó jẹ́ pé aláṣejù ni wọ́n lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú à ń lọ́kọ à tí wọ́n ń kọjá àlà ẹlẹ́kejì a ní àwọn tán jẹ́ mùsífóòn jẹ́mọ̀ kí mo pè wọ́n o mùsífóòn àwọn tán wà láàrin méjì wal islam dinul insof wà dinul wasatiyya islam sì rè ẹ̀sìn kan wà láàrin méjì kéèyàn má ṣàṣejù kó sì má ṣàṣe ètò ẹlẹ́kẹta wá ní mọ̀tàṣà ìlú òun àwọn tí wọ́n ń fọwọ́ dẹ́ngbẹrẹ mú ọ̀rọ̀ ntọ́jọ́ mọ́ wedding wọ́n lè máa low cost lamb wọ́n lè máa mú àwọn àdíìsì irọ́ kan wá tí ò fẹsẹ̀ rinlẹ̀ tàbí kán máa tako àwọn àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n mọ̀ wá fìfẹ́ inú wọn tu àti ọpọlọ dúdú táwọn èèbó ti kó sí wọn lórí táyọ ọpọlọ ìsìláàmù kò ń bẹ ẹ jẹ́ ká mú nǹkan ọ̀kan ṣe é ráwọn tá a pè láláṣejù ìta ń pè ní níkàá àfẹ́rẹ́ ni àfẹ́rẹ́ nínú Islam Islam ní àlàyé tó pọ̀ àti ìdájọ́ lórí ẹ̀ ṣùgbọ́n kéèsì àkámù nìkan àlàfẹ́ sọ́ńbì lẹ́nìí ni ò ní jẹ́ kí n sọ̀rọ̀ tó pọ̀ lábala yẹn ó wá ń bẹ nínú àwọn mùsùlùmí lónìí tó já sí wípé ọ̀rọ̀ nìka ọwọ́ tí wọ́n fi mú wọ́n fọwọ́ tó já sí wípé ibi tí aburú yẹn lágbára dé mo fẹ́ kẹ́ farabalẹ̀ o pẹ̀lú tó ń ṣẹlẹ̀ táwọn kéṣìṣì pọ̀ nínú ìlú yìí kódà àwọn fẹ́ẹ́ sọ pọ́ ọmọ ọdún méjì mẹ́ta mẹ́rin kọ́ lọ́mọ ṣe nìkan yẹn àwọn kan rí nìkan sí wípé ẹ̀tú lé hundred percent tó fi já sí wípé ọmọ tó gbọ́n láti ṣe nìkan ẹ lè fagídí tì lọ́lé ọkọ ọmọ tí ò gbọ́n láti ṣe nìkan ẹ lè fagídí tì lọ́lé ọkọ ọmọ tẹ́kọ̀ọ́ rẹ̀ tó gbélé ọkọ wọ́n fagídí tì lọ́lé ọkọ ọmọ tẹ́kọ̀ọ́ rẹ̀ ò gbélé ọkọ wọ́n fagídí tì ọmọ tó ti rẹ́dì psychologically physically and otherwise wọ́n ti lọ lé ọkọ èyí tí ò tí rẹ̀ dì wọ́n ti lọ lé ọkọ ìyẹn wá ń fà á kọjá sí pé irú àwọn tó ń ṣàṣejù lórí ọ̀rọ̀ pé bí ìbátan tí a sọ ní káàdì pé kí ni o dandan ọmọ gbọ́dọ̀ ju iye éjì báyìí lọ dandan ọmọ gbọ́dọ̀ ètè lọlé ọkọ dandan ọmọ gbọ́dọ̀ ètè níyàwó ọwọ́ àǹfà tọ́já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n rẹ̀dí fún nìka èyí rè marital problems ọ̀nṣẹ̀lẹ̀ tí mo lè sọ tó lé ní mẹ́wàá nínú irú àwọn kéṣìṣì yẹn irú àwọn tó ń ṣerú nǹkan báyìí wọ́n pọ̀ láwùjọ wa tí ń fẹ́ máa dáa kọ ó ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé kódà èmi ti rí tí wọ́n pọ̀ níbàdàn yìí wọ́n sì pọ̀ láwọn ìlú mi kódà ọmọ mi tó bá rò wípé à òun ti yẹn fẹ́ kẹ́kọ̀ọ́ lápẹẹrẹ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ tiẹ̀ fóun lọ́dún méjì sí rárá o téèyàn bá ti lè ṣe nǹkan oṣù kíní kejì kẹta kọ́ lọ sí ọkọ tàbí bẹ́ẹ̀ kọ́ tí ó tiẹ̀ rí báwọn pé ọmọ obìnrin tó bá ti lè di pé ó ń kọjá iye ọdún báyìí yọ ọmọ ṣe báyìí ni tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ tó bá ti di pọ́ ọmọ ti kà kọjá secondary school ọmọ ọ̀yà kí o yọ yàyà kúyà ẹlòmí fagídí ti ọmọ lọlé ọkọ ìyẹn tún burú náà àwọn onígùn láti tá à ń sọ yìí ó tún débi wípé ọ̀rọ̀ alkafa'a eléyìí tí fíkìwìlì islámì fìrìlẹ̀ kafa'a ni compatibility kọjá sí pọ́mọ obe tó fẹ́ lọlé ọkọ àtọkùnrin tó fẹ́ fẹ́ kán ṣe kí ni o kán jọra wọn kán dẹ̀ jọra wọn àwọn àáfàá ka oríṣi nǹkan bíi méje ṣùgbọ́n gbogbo nǹkan kan ibn al-Qayyim rahimahullah nínú zadul mi'ad ó ní méjì péré ńlórinlẹ̀ jù kán jọra wọn lẹ́sìn àti níwà sẹ́rí ẹ̀ǹkan jọ lówó lọ ẹ̀ǹkan jọ jẹ́ èjì kan náà kan jọ ga ẹ̀ǹkan jọ lẹ́gẹ̀ẹ́nì kan gbogbo eléyìí nǹkan méjì tí Islam ní ẹ̀ǹtì bá rú rẹ̀ àdínú wà lóhùlùkù sẹ́wájú àwọn èèyàn tó yẹ pé wọ́n ń fagídí mú àwọn ọmọ láti máa ṣe yìgì ó lè já sí pọ̀ ọmọ tí ó tẹ́ wọn tó tẹ́ ọmọ obìnrin lọ́rùn ní ọ̀fẹ́ ó lè jẹ́ ètí ọ̀tẹ́ lọ́rùn ó lè jọ́ ọmọ tájọ gbàgbọ́ yé ó lè jẹ́ ètí ọ̀gbàgbọ́ yé ó lè jọ́ ọmọ tó já sí pé ó ti ní ìrírí tó tó lọ lé ọkọ ó lè jọ́ ọmọ tí ò ní ìrírí ẹ̀ kí ni tó wá padà ń ṣẹlẹ̀ àníyàn dáadáa lè wà lẹ́mìí ẹlòmíì nínú àwọn tó ń ṣe nǹkan yìí ẹlòmíì láníyàn dáadáa pé àníyàn pé kọ́mọ́mọ́ ṣèṣì náà tí ì wọlé ọkọ àníyàn pé kọ́mọ́mọ́ dìdàkudà ṣùgbọ́n lánàá ṣiṣẹ́ rí àgbékalẹ̀ ẹlòmíì mi náà òbí àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ ẹlòmíín fowókọ ẹ̀sìn ṣe pé àlẹ́sìn la fẹ́ ṣe ọwọ́ àfàtọ́já sí pé arínúurú àwọn ọmọ báyìí táwọn àdánwò ńláńlá ń ṣẹlẹ̀ sí nínú àdánwò tí ń ṣẹlẹ̀ ààrẹ ìtọ́ ń sákò lé ọkọ nínú irú àwọn ọmọ yìí tí wọ́n bá rí tí mò i have cases with me tí èsè pé wọ́n ní wọ́n pé tí mo mọ̀ tó ń ṣẹlẹ̀ ìmí inú irú àwọn ọmọ báyìí bíi kọ́ wà ní ọkọ kó tó máa ṣe sìnà ń ta sìnà tí wọ́n fi ó ṣe ẹ̀ mú lọ lé ọkọ padà ń ṣe tí ẹ̀ tó burú gan débi pé kí ni o ọ̀tọ̀ lọ́kọ ọ̀tọ̀ lẹ́ni tó lóyún tí wọ́n bá mọ̀ torí pé kí ni o kàfá ò sí bẹ́ẹ̀ jàmáà tó bá rí bẹ́ẹ̀ anábì sallallahu a ti rí inú àwọn òbí láyé rẹ̀ Ibnul Qayyim mú àwọn rìwáyà àti wà lórí eléyìí tọ́já sí páwọn òbí wọn wọ́n fagídí fún wọn lẹ́ni tí ò tẹ́ wọn lọ́rùn ọ̀kan nínú ẹ̀lẹ́ tó wá bá ànábì àsálà pé bàbá òun ẹ tó fóun fún ọ̀tún wọn lọ́rùn ànábì sì pé bàbá rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí ah, tó bá rí bẹ́ẹ̀ mo ṣe fásikò nìkan láàrin wọn mo fọ́n nìkan ó ní bá ànábì tó bá rí bẹ́ẹ̀ inú mi wá yọ sí báyìí mo fẹ́ kí bàbá mi ọ mọ̀ pé kí ni o anla ìsàlẹ̀ abifil amrisẹ̀ bàbá ò lápá àti jẹun máa ń pa lọ ilé ọkọ nínú ṣẹ̀ríà pé dandan tó gbọ́dọ̀ fẹ́rẹ̀ só ti yé nìsín irú àwọn nǹkan báyìí a sọ ṣe láwùjọ wa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn a wa yẹ kọ́ máa wáyé irú ń tàn torí ẹ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ yìí àwọn èèyàn wa rí ibi kí ni o ìgbéyàwó tiwọn torí wípé ọkọ àtìyàwó wọn ò jọra wọn torí pé ọkọ àtìyàwó wọn ò rẹ́dí fún nìka gangan fúnra wọn ó àfàtí wàhálà ń àwọn ògbọ́dọ̀ kọjá àlà kọjá pé àfagídí ti ọmọbìnrin ọkọ ẹni tí ọ̀tẹ́ lọ́rùn wa Muhammad sallallahu alayhi wa <clears throat> sọ́dọ̀ àwọn mọ̀tàṣà ìlú tán fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mọ́rọ̀ nìka tí wọ́n tó wá pín yẹlẹyẹlẹ ó ń bẹ nínú wọn ẹni tó fọwọ́ yẹpẹrẹ mú pẹ̀lú ròrí tí àwọn gẹ̀rìbí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ti gbé sí irú wọn rí sí wípé kí ni tó ń kẹ́ lójú what have you achieved ìwọ ọmọ tó ẹ̀sẹ̀ àni three hundred level two hundred level tó ẹ̀sẹ̀ parí first degree o ti lọ fẹ́ wọn ẹ̀sìn èsè masters èsè e how old are you twenty three ṣètò onípò ètò admission ká nígbà táwa fi ń lọ skul ayé ìjọ ní tọ́jú pé kí ló kọ ẹ̀ yóò máa rò pé twenty three years kí ni wọ́n no no no no no no kí ni what is your problem dadi sinna kí ni what do you mean ibi wà tẹ̀ nígbà ìka ẹjọ́ máa ẹjọ́ máa rap ẹjọ́ máa move so kí ni problem ara àwọn kan báyìí nínú àwọn òbí wọn lè má gbọ́ nǹkan yé káwọn ò wò pé má bá wọn sọ̀rọ̀ wedding ní ìsìn ṣùgbọ́n tán bá rí wà àtọkùnrin tọkùnrin bá wọ wálé tó bá gbé ọ lẹ́sẹ̀ sincerely they will complain wọn yẹn sáburú ṣùgbọ́n wọ́n rí wedding sí kíni o aburú a tún rí inú àwọn èèyàn tó yẹ pé wọ́n jẹ́ lẹ́sìn náà tó yẹ pé àwọn náà ń sẹ́sìn tán fọwọ́ mú ọ̀rọ̀ wedding nítorí kíni bóyá nítorí pọ́ máa ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àbí nítorí àwọn àṣeyọrí ilé ayé kan tí wọ́n ń wò lọ́ọ̀kan tó no no no no no. So ọ̀gẹ́ mi náà ọ̀gẹ́ mi náà gbọ́ islam yìí mi ò ní o má ṣe wedding má sọ mí dẹlẹ́sẹ̀ iwájú ọlọ́run o ṣùgbọ́n tí mò ń sọ fún ẹ ní pé tiẹ̀ parí kíni o parí first degree rẹ ná àwọn àtàkì success wedding mọ̀ kíni o first degree àbí má kọ́ parí nd àbí hnd àbí nc àbí kọ́ parí nysc irú àwọn òbí bẹ́ẹ̀ wá rè ó padà ń ṣẹlẹ̀ tọ́jẹ́ pé a rí inú irú àwọn òbí bẹ́ẹ̀ tọ́jẹ́ sípà àwọn ọmọ wọn wọn wọlé ọkọ lódìdí ọmọ mọ́ pẹ̀lú pé kí ni o ta ni ọ̀mọ́gbọ́n ká ẹnu ká ṣe kí ni ká wá tì í ọba àdìgbò tó nígbà láti sọ pé kò sí kí ló pẹ̀ àfọmọtọ́ lọ́n bá ní ọlọ́run tó o fáírọ́ọ̀sì padà wara ọmọ mi ọgbẹ́ sà lójú ọ̀nà àdánwò ó kú ọmọ ó di àjẹkù búrẹ́dì mú ọ̀rọ̀ súnà Muhammad ká máa fi éèjì àbí achievement wọn ọ̀rọ̀ wedding ìyẹn kọ́ lànà Islam ṣe é rí bọ́lọ̀ ń ṣe ṣètò sẹ̀mí ayé wa ẹ lọ kàtà wọn sàbẹ̀ náà ní kálukú achieve tán fi wọlé ọkọ ọ yàtọ̀ síra wọn éèjì kálukú wọn ó yàtọ̀ gbogbo ìlànà lákọọ́lẹ̀ rẹ̀ nínú Islam mo kọ́ fẹ́ kó àwọn rìwáyà àtiwá mo kẹ̀ tó rò wípé àsìkò ò ní gbà wá púpọ̀ a ti rí tí gbogbo èyí ọ̀báyé wa a rí tìyàwó Aisha rọ̀bí aláàánì à ìyá wa Aisha ànábì fẹ́ nígbà tó wà lọ́mọ ọdún méje ànábì wa di pé ó consummate wedding gangan pẹ̀lú ẹ̀ nígbà tó dọmọ ọdún mẹ́sàn-án riwaya pọ̀ lórí ọ̀rọ̀ ìyá wa Aisha àwọn rìwáyà àti kanípa ànábì fẹ́ lọ́mọ ọdún mẹ́fà àwọn kan lọ́dún méje ìmáàmù náà wà wíwá clear rẹ̀ pé kò mú pọ́blẹ́mù dání pé ọdún mẹ́fà àti kí ni oṣù mẹ́wàá níyàwó Aisha wà níjọ́ náà lọ́hùn àwọn tán bá lọ́dún mẹ́fà ni àwọn yọ oṣù orí ẹ̀ kú àwọn tó bá lọ́dún méje ni wọ́n ṣe kí ni o wọ́n approximate ẹ̀ Aisha wà láàrin ọdún mẹ́fà sí méje àbí àsàlàǹfẹ́ ṣùgbọ́n nítorí pé kèétí ready psychologically and physically for wedding nígbò tó di pé má compare ọmọ ọdún mẹ́sàn-án àbọ̀ ọmọ ọdún méje Saudi pẹ̀lú ọmọ twenty two years ibi ṣé tí mo sọ yọ ní ìsìn yàtọ̀ sí ọ̀rọ̀ èjì gan ọmọ ọdún mẹ́sàn-án ọmọ menstruate ń bàdàn tí wọ́n bá mà teacher secondary school lèmi àwọn ọmọ ọdún mẹ́sàn-án tí wọ́n jẹ́ ẹ̀sùn àtọ́dẹ̀ ti menstruate ọmọ ọdún mẹ́wàá menstruate ìbàdàn ọmọ eleven years menstruate ìbàdàn ṣé tí mò ń sọ yọ àwọn ọmọ ọdún méjìlá wọ́n dẹ̀ ń ṣe abortion nìbàdàn yes don't say àtọ́ ah, ọba fẹ́ rí tí n bá ti kúrò níbí wa màá fẹ́ ní nọ́mbà nọ́ọ̀sì kan bàdàn yìí kọ́ ọ wá pé pé ọgẹ́tì náà lọ́dọ̀ rọ̀ ṣì ń pé ọ kan ọmọ thirty years wọ́n àbọ̀tì oyún nìbàdàn yìí tí ọ̀bà yìí ọmọ forty years wọ́n àbọ̀tì nìbàdàn yìí ọmọ fifteen wọ́n àbọ̀tì nìbàdàn yìí ṣùgbọ́n wọn ripe for marriage ṣùgbọ́n wọn ripe for kíni o fornication tóyún le jáde ńbẹ̀ tí wọ́n wá ṣe kíni o tí wọ́n àbọ̀tì. so wọ́n rí monsifun àwọn tí wọ́n wà láàrin méjì tán ní kọjá àlà wọ́n wà dúró lórí ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kí ni ìlànà ànábì àṣetẹ́ ẹ bá ti lè rí ẹ ń tọ́jọ́ kùn yàgò bẹ́ẹ̀ tó ti rí wípé ọ̀rọ̀ òun ti kan kóhun ó lọ ilé ọkọ àbọ̀rọ̀ òun ti kan kóhun ó ṣe kí ni o kóhun ò níyàwó kó lọ fẹ́ yàwó kó sì lọ ọkọ fa iná hu àgọ́dọ̀ lè wà á sọ́n lè farajì ìyẹn ni ó jẹ́ kíru ẹni bẹ́ẹ̀ kó lè rẹ ojú ẹ̀ ńlẹ̀ yóò sì jẹ́ kó lè sọ abẹ́ rẹ̀ Islam wà gbé lórí èjì ààrẹ tọ́já sí wípé ó lè tó èjì báyìí kó tó fẹ́yàwó àbí kó tó lọlé ọkọ ààrẹ ni tó le tó èjì míì kó tó fẹ́yàwó àbí kó tó lọlé ọkọ anábì sallallahu alaihi wasallam fún rẹ̀ ó pé ọmọ twenty five years kó tó di bó ṣe kí ni o bó ti ẹ̀já sí páwọn àfọ ní tàríkh wọ́n ní èjì yẹn gan wọ́n ní ó correct pé gbogbo àwọn ìsinárì tó gbé apá ànábì kó twenty five years wọ́n ní páwọn àṣà nídùú yẹn mọ̀ọ́dúwà wà ń bẹ̀ dọ̀rọ̀ yìí fáwọn ẹ̀ mọ̀ age twenty sí twenty five àárín age bracket yẹn náà ni adẹ̀rẹ́ ni tí ò tó bẹ́ẹ̀ nínú àwọn alárúbáwá tó fẹ́ yàwó bíi kíni o bíi amru tó jẹ́ pọ̀ ọmọ thirteen years òun ló ṣe kíni o òun lọ́ márì ọmọ bẹ́ẹ̀ nìwé náà wà wí mi tí mo kọ̀ tán rẹ̀ bẹ́ẹ̀ ọmọ thirteen years lọ́ márì ọmọ kí mo pè thirteen kódà rínú àwọn obìnrin nínú àwọn obìnrin àwọn salaf tọ́já sí pé ọmọ ọdún mẹ́sàn-án Imam Bayaki ó gbérí wáyé eléyìí wá ọ lọ ilé ọkọ lọ́mọ ọdún mẹ́sàn-án ó dẹ̀ bímọ ìgbà tí ó fi di eighteen years ó ti di grandma ọmọ ẹ̀ náà tó bímọ lọ́mọ ọdún mẹ́sàn-án tó o bá fẹ́ rí átàrù yẹn màá bọ́ fún fún ọ tó bá ń lo whatsapp àti facebook ìsẹ́ndì ẹ̀ṣọ́ lórí nẹ́ẹ̀tì tó rí átàrù náà bàyà kíni òun lọ ilé ọkọ lọ́mọ ọdún mẹ́sàn-án ó di grandma lọ́mọ kíni o eighteen years eighteen years tí wò ó tí ìwọlé ọkọ ọ̀ta fún rẹ o ti di grandma sẹ́ẹ̀ pé bá wo ẹ jẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́run tá a bá wo àwọn ìṣẹ̀lẹ̀ yìí age wọn yàtọ̀ àbí ó ó yàtọ̀ it's not about age jẹ́mọ́ ẹ̀jẹ̀ ẹja farabalẹ̀ torí tọ́lọ́run ibi tí mò ń bọ́rọ̀ bọ̀ ni wípé tó bá já sí wípé age la fẹ́ fi wò ó èèyàn ò kó sínú àìdá kó ṣàṣejù tàbí kó ṣàṣe ètò pẹ̀lú pé ọmọ tí ò tí rẹ́dí ẹ lè tàbí bẹ́ẹ̀ kọ́ ọmọ tó ti rẹ́dí kẹrù pé kéè rẹ́dí kẹ padà sọ́dí dàkudà wájú ọlọ́run ìlànà Islam wa ni wípé ẹni tọ́rọ̀ ẹ̀ bá ti kan pé kó fẹ́yàwó àbó ti kan kó lọ ilé ọkọ ká kan lọ́wọ́ lórí ẹ̀ nígbà yìí tẹ́ ẹ jókòó ẹ̀ ṣe parent àwọn káláwọn parent bá wà ń bì ní ọ̀tọ̀ ní bá bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n tọ́ka wa lè tá à ń sọ yìí báwo ò ṣe ní í ṣe ìsìnà tá à ní yapọ̀ ọlọ́run ibẹ̀ ni mò ń bọ̀rọ̀ bọ̀ jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ́ni tó bá fẹ́ dúró láàrin méjì kò ní gbé marriage sórí kíni o age kò ní gbé sórí achievements ṣé tí mò ń sọ yé sẹ́rí kí n kọ́ mú lórí ọ̀rọ̀ age gbogbo àwa tá à ń gbé wedding sórí age ẹ lè kọ́rẹ́rì kankan nínú ṣẹ̀rí àtẹ́fìbáàkè kò sí kúránì àbádìífì ẹyọ kan kódà kó jẹ́ pé àdìífì pé Hasan ẹ lè rí tí ó sọ pé ànábì ní age báyìí ni ẹ má rí etí kúránì àtàdìífì ń gbélé lórí tẹ́ ẹ bá ti bàlágà tẹ́ẹ̀sì rí pé kí ni o àlùbá àmọ́bọ̀ àsọ̀rí ọ̀rọ̀ bá à inṣàlá ọlọ́jà sí kò thirty minutes wọn ló kù ọ̀rọ̀ bá à ìtí ń jẹ́ bá à ọ̀rọ̀ bíi mẹ́rin táwọn àáfàá sọ tásìkò bá gbà mí màá sọ̀rọ̀ débẹ̀ ṣé ẹ rí wọ́tọ́ bá ti lè rí wípé o ti bàlágà wọ́tọ́ bá jọ́ kóyin tọ́jẹ́ pé ìyàwó ń bọ̀ wà bọ̀ ọ̀rọ̀ tiẹ̀ bá à gbọ́dọ̀ ṣe kí ni o ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ kó o lágbára kí ni ìtumọ̀ agbára mọ̀ ń bọ̀ wà bẹ́ inṣàlá now tá a bá wá gbé lórí age ìtí ó padà máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti máa do ní zina kan tó fẹ́ yàwó éèjì tí wọ́n ẹ bọ́ ṣe plan sẹ̀mí ayé wa tí èèbá ṣe wọ́n tó ní ká máa jágbọ́n ní ìsìn bóyá ọ̀rọ̀ private school àwọn ọmọ tètè bẹ̀rẹ̀ school kg prep nursery tí ń já àwọn ọmọ ọmọ wọ bí secondary school ní age ten kán máa parí secondary school bí age fourteen fifteen sixteen kán máa wọ university bí age seventeen ní ìsìn tọ́lọ́ bá bá yàn plan ẹ̀kọ́ ọmọ èèyàn dáadáa ní ìsìn kò sí tó ní kọ́ mọ́mọ́ di graduate by age nineteen age twenty lọ́mọ tẹ́ education rẹ̀ bá ní problem láti ilẹ̀ èyí ò ti pọ̀ tẹ́mi ti mọ̀ dáadáa láwọn tán ti graduate tán àti ìpè twenty tán wà láàrin nineteen sí twenty kódà mọ mẹ́ni kan tó yẹ kí Malaysia lọ́wọ́ àtún ṣe PhD lọ́wọ́ sìn tó yẹ kí n bọ̀ parí first degree second degree ó ń ṣe lọ́wọ́ ń ló má rí obs ni ó parí first degree before twenty years of age ó dẹ̀ àsáàfù ó dẹ̀ ṣe master ó dẹ̀ ṣe marriage òun àtọkọ ẹ ní ìsìn ọkọ ẹ ti parí PhD tiẹ̀ ní òun ṣe tiẹ̀ lọ́wọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ní ìsìn it's not about age About achievement ṣùgbọ́n rí eléyìí ní ìsìn ori orí pé gbogbo àtúnṣe ṣe eji around age twenty twenty one ọ̀dẹ̀ ti fẹ́ di masters holder àgbà náà ẹlòmí ọ̀dẹ̀ tí wọ university by age twenty two tó sàn jambu sàn jẹ̀mọ́lẹ̀ njọ́ njọ́ ọlọ́run tó ní jambu ojúlẹ̀ pọ̀ṣù tm tó ṣe kíni ó tún tì mọ́lé now jẹ́mọ̀ tó yẹ pé èjì bá o kò tí anything lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ wà á máa nígbà tí ó bá pé thirty two tó bá tó parí fọ́ wàhálà ọ̀sẹ̀lẹ̀ ìyẹn báwọn ọ̀rọ̀ achievement kì í sọ̀rọ̀ ẹ̀kọ́ ní ṣe mistake wọn ń ata tí ń kọ́ṣẹ́ tailor tí ń dressing pé mi sọ̀rọ̀ pé ní o bá parí iṣẹ́ tailoring rẹ ní àárín ọdún márùn-ún àbí ọdún mẹ́rin a ṣe free and go àbí freedom lẹ́yìn ọdún kan àbọ̀dún méjì tó wá ti a wedding àwọn ọmọ tí àmọ́ ní pé ọ̀dà ta ni ọ̀bọ̀n bá fẹ́ rẹ́nu wá ti àwọn ọmọ wa ń ṣe náà lọ. àwọn òbí mi achievement ni ẹ pé ńgbọ̀ bá tó parí iṣẹ́ tailoring ló tó tóun náà dọ̀gà tó bá tó parí iṣẹ́ bí wọ́n ṣe ń ṣe bàtà àbí báàgì tóun náà dọ̀gà ó ti achieve. àwa tá a bá ń kàwé ní ìsìn nígbà tó bá parí first degree torí sẹ́ni bóyá one oil company tí wọ́n náà ṣe kíni o tó ń gba bíi seven hundred thousand lóṣù tó yẹ tí wọ́n náà fi tọ́ ara ń fi láǹkù sáyẹpẹrẹ ayé so tó lọ gba seven bedroom flat so wọ́n wà á mọ̀ wípé kí ni o tó yàwó fẹ́ sincerely you are deceiving yourself sẹ́rí number one ọ̀rọ̀ achievement Islam ò gbé achievement lórí material value or possession sẹ́rọ̀rọ̀ materialism àwọn ọ̀tá ìsìláàmù náà gbé wá fún wa jẹ́mẹ́ ẹ̀ má ṣe mistake alhamdulillah sọ́ni kálẹ̀ mi náà bá lọ sùkúù ní ìsìn ìmọ̀ sẹ́nu o ò lè fọ̀rọ̀ òwe o ò lè fi o ò lè fi tàn mí jẹ sincerely táwọn èèyàn kàkà achievement ikọ́ lọ́lọ́wọ́ bá àtànàbí kàkà achievement ikọ́ ní Islam kàkà achievement most àwọn èèyàn tó di professor doctor lónìí lọ́wọ́ ọjọ́ tó ṣe wá marriage nǹkan nira fún wọn ṣùgbọ́n àwọn kan bẹ́ńjọ́ náà lọ́hùn tọ́já sí pé àwọn ń ṣe zìnà tí wọn ò lè marry ọ̀rọ̀ wọn dojúrú lónìí tọ́já pé obìnrin tí wọ́n ń kàkún pọ́blẹ́mù ìjọ náà ńlọ́padà dákàrí àwọn rúdò ní tọ́rọ̀ wọn ìyanjú mọ́tí èdíjọ́ gbélé àlùkí àmọ́ iláyà ṣáàlá so orí ọ̀rọ̀ achievement ṣẹ̀rí àgbé lórí pé alákọ̀ọ́kọ́ ẹ farabalẹ̀ kọ́ọ̀kọ́ bẹ̀rù ọlọ́run inna akramakum indallahi atqakum ìwọ tí bẹ̀rù ọlọ́run bá ń èé parọ́ èé jalè èé ṣe zìnà èé bóra gẹrun kírun èé má jíwèé wò nù dánwò òsínú àwọn tí máa ń ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ sincerely or achieve lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́kejì islam ọ̀fẹ́ kéèyàn máa tọrọ jẹ torí mi ètò àwọn èèyàn jẹ tá a bá ń sọ̀rọ̀ marriage marriage is demanding ṣé tí mò ń sọ yìí o pàápàá ìwọ tó bá fẹ́ jọkọ gidi tíyàwó rẹ̀ òdìmọ̀ bí sí ibi sọ ọ lórí ṣé mo ní ẹ wá fagídí mo mi lè dádì ọgbọ́dọ̀ gbìyànjú mọ́ bọ́ wá síbi ọ̀rọ̀ bá o sáàmọ́ kàn mí lójú sórí pẹ̀lú pé ọ achieve ìwọ tó ọjọ́ kùn tó ọ̀fẹ́ wà responsible ṣẹ̀rí ọ̀fẹ́ kíwọ náà wá máa tọrọ jẹ àfa wàláì mi àtẹlẹ àmì àìjẹun látànà tẹ bá tiẹ̀ two hundred kẹ́ fún mi sọmọ pé ìwọ gan padà dẹni yẹpẹrẹ ìsìláàmù dẹ́rì mùsùlùmí sí kí ni o ẹni àpọ́nlé ọ̀tọ̀ ni kí condition ò change fún yàn káwọn ọmọ rẹ ìyẹn yàn kárán yàn lọ́wọ́ condition yẹn ò lè permanent ṣùgbọ́n wọ́n gan o ò ní nǹkan kan o ò sì tó plan fún kó o ní nǹkan kan sincerely or achieve anything torí pé ara achievement ní kí mùsùlùmí o ní ọ̀nà tí nǹkan àlálẹ́ o ṣe kí ni o kí ọmọ ìgbà wọlé fún un ṣe wá mọ tó ń jẹ́ problem fún gbogbo àwọn àtàjọ́ ọ̀dọ̀ ń bẹ̀ wọn arrogance arrogance ẹ̀mí wá ga gbọ́ mi jẹ́ mọ́ o èmi mo dúró lórí ẹ̀ tó o bá rí tó lè change opinion mi o lè wá convince mi lórí ẹ̀ mi ò rí n tó burú kí graduate kọ́ mọ̀ ta recharge card ó ní à torí pé tẹ́ ẹ tọ́ta jáde rárá àpẹẹrẹ pé wọ́n fẹ́ tó sì rẹ̀ nìkan tó ń go land cruiser àwọn land cruiser ní ọ́fà dọ́là mọ̀ ń bọ̀ wá sórí ọ̀rọ̀ ẹ̀yin obìnrin náà intelobin ṣe ní problem nìyẹn so ilé tó ń ta recharge card gbọ́ mi yé tó ń ta recharge card tọ́já sí pé owó àlálì ń wọlé fún ọ̀nráyè gbàwẹ̀ monday thursday ọ̀nráyè ṣe tahajud kan ẹ̀zọ́ọ̀sì ààrẹ ìwọ tó o tó jẹ́yàwó ẹ̀ gan wàlẹ́ òun ní táìmù pẹ̀lú rẹ mo sì mọ̀ pé ìyẹn obìnrin bẹ́ẹ̀ ṣe wà yẹn tí tọkọ èèyàn bá jẹ́ trilọ́níà tó jẹ́ pé òní hello my dear Dubai la tó wà báyìí o ó tún dọ̀la a tún wà lamẹ́ríkà inú obìnrin ò ní dùn bí èyí ti ń ta recharge card tó jẹ́ pé kó tó lọ ibiṣẹ́ láàárọ̀ látàárọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ẹ̀ dídí kéde o nine thirty sọ̀rọ̀ mi ara wọn tán ọba àgbálẹ̀ ó tún lójú ẹ̀ ó tún bá kàtíkè ọba afárun abíyá ọba àtúrun orí inú rẹ̀ àwọn máa dùn pé ah, ọlọ́run jẹ lónìí o àwọn èèyàn bá rí káàkà o eléyìí ọ̀tẹ̀ lọ́rùn ó tún di bí six thirty ọ̀rẹ́ wá ṣe kí ni o ó ti wọlé ipò tó wọlé tán six thirty mọ́ ó ìyàwó náà wá ráyè sọ pé ẹ̀jẹ̀ tó ṣẹlẹ̀ lónìí ni ní sùkúl àwọn Abdullahi nígbà mo lọ bẹ̀ wọ́n bá ní kò tí ì máa kọ figọ one tó figọ two nǹkan kan obìnrin máa ń láìkọ́ máa tójọ́ fọkọ ẹ̀ kò lè yíwọ́ tó tí ì máa rí o àwọn tó máa rí ìdímọ̀ sóye nítòsí lè fi gbọ́ yé òun ni àdìsí ànábì àsálà àdìsí yàwó Aisha obìnrin tó ń sọ àwọn oríṣiríṣi ọkọ wọn ànábì wá farabalẹ̀ tí yàwó Aisha fi sọ ìtàn àwọn àfáà máa ń lo àdìsí yẹn àdìsí tó lágbára ni tíyàwó Aisha fi sọ ìtàn tó gùn gan ànábì sì farabalẹ̀ gbọ́ obì máa fẹ́ sọ̀rọ̀ fọkọ ẹ̀ ṣùgbọ́n ní ìsìn òní Dubai ọ̀la eh, Kútọ́nù sóyè ṣùgbọ́n mọ́tò mẹ́rin ló fi ilẹ̀ fọ dráìfà méjìlá bọ́ọ̀ fẹ́ lọ tọ̀ dráìfà ni ó gbé ọ lọ tọ̀ ṣùgbọ́n kọ̀ rẹ gan lórí àìdá kọ̀ padà ṣe sí náà tàbí kó ní psychological problem kódà ó lè ní mental problem gan tọ́lọ̀ máa wò mí ò tí fún páàrí ọ̀bà tó wá ga kọ́ wá di three or four years after àwọn ẹ̀dínwó pé níbi tá a ti ẹ̀ ti lọ sí conference kan ní Papua New Guinea mo sáré sísà kan ọmọ Nàìjíríà àṣẹ ọmọ Ìbàdàn gan tiẹ̀ ní ó dẹ̀ in fact ó ń ṣe PhD ẹ̀ lọ́wọ́ níbẹ̀ ni mo bá rí ìwọ sì rè degree ọ̀dà ni ọ́ ó tó nìkan tó ń ṣe PhD ọ̀kẹ́rì pé kó tó dé gan o ti dákú wọn ti gbé ọ lọ sí tù àṣẹrú èyí tọ́já sí wípé ó ti níwọ̀nba nǹkan tí ẹ̀ máa fi jẹ halal tí yóò ní táìmù fún ọ yóò lè máa jẹ́ ọlọ́run fún náà fílà òru ẹ lè jọ máa jẹ sàárì tẹ́jọ máa gbà wẹ̀ yóò máa sọ tó ti sàskárù so ṣe tìláwà Quran yóò ráyè mọ́ nítọ̀ rẹ ẹ jọ máa develop spiritually ìsẹ̀mí ayé yín náà máa ṣe kí ni o yóò máa rọrùn wàlẹ́ olóore fún ọ joni trillionaire tí ò ní lásìkò fún ọ kò sí pé ẹjọ́ ṣe tàjúùdù kò sí pé so tìláwà àjẹnú ọba àmọ́ ẹ̀dùn orí ọba àmọ́ fọ kí táífọ́ọ̀dì ọ̀pọ̀ dànù dànù kò sí tọ́kàn tí ẹ ní pé my business my business my business not my family. jama tó bá wá rí bẹ́ẹ̀ tó o ti gbé achievement lórí materialism materialism yẹn padà sọ dẹrú yóò sì sọ dẹ tí ó ní problem ní marital life yẹn ọ̀dà àwa tá a wá jẹ́ student nǹkan sẹ́ẹ̀rí èèyàn jẹ́ student sincerely kò ní kọ́mọ̀ fẹ́yàwó kò sì ní kọ́mọ̀ lọ́lé ọkọ ṣùgbọ́n nídìí àwọn àgbọ́yé kan ẹ jẹ́ ká farabalẹ̀ sẹ́ẹ̀rí alákọ̀ọ́kọ́ nínú àwọn tó ń ṣe aburú jù lónìí àwa tá a jẹ́ student jẹ́ kan bẹ́ẹ̀ aburú tí mo mí aburú fornication illegal sexual intercourse àwa student jẹ́ kan bẹ́ẹ̀ kí ló fà á ẹ̀yin ti kọ́ àwọn aburú kan nù biology ẹ mọ kinní kan ìkan ovulation period ẹ mọ̀ ká kẹ́nẹ́ kan period ẹ mọ̀ gbogbo ẹ̀ ẹ mọ̀ bá ṣe ń lo kọ́ńdọ́ọ̀mù ẹ mọ̀ bá ṣe ń lo obìn ọmọ oògùn kan tí ó lò ọ̀fà tọ́já sí pẹ̀lú mi ọkàn rẹ̀ balẹ̀ níjọ́ lọ́nà bá wa ní kọ́ jájò lọ́wọ́ yọ wà yíwọ́ ìwọ tó o bá rí wípé ibi tọ́rọ̀ rẹ dé dúró onídìíkọ́ mari nǹkan alákọ̀ọ́kọ́ tá a kọ̀ fún ọ nímọ̀ràn òun ní kọ́kọ́ ṣe istikhara síwájú ọlọ́run ṣe rí istikhara kì í ṣe kí mo rí ìyàwó tí mo fẹ́ fẹ́ nìkan gbogbo àlámọ̀rí gẹ́gẹ́ bí àdìsí jábìrì gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe ìwọ ọlọ́run mo rí pọ́rọ̀ mi tó kí n lọlé ọkọ ọ̀rọ̀ mi tó kí n níyàwó kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́run lórí ẹ̀ o ò tí ì ríyàwó o ò tí ì rọ́kọ o kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́run o lè bẹ́ẹ̀ lọ́run ó kéré jù àníbí àṣà wọ́n ti ilha fi dùn án istikhara àdúrà ni a lè máa rìpíìtì ẹ̀ só ti yé nìsín ibà níbi àsálàm ìdàdá àlọ́ àdá àsàrà àmọ́ bẹ́ẹ̀ lọ́run lẹ́ẹ̀mẹ́ta ń gbà mí tó bá ṣe istikhara fúnjọ́ mẹ́ta kò sí tó burú ó lè jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́n ọ̀dà bíi pọ́lọ̀ nǹkan ni pé kí n fẹ́ yàwó àbí kí n lọ ilé ọkọ lásìkò ó lóore ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́. nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni àlùmọ́ṣúwárọ̀ kọ̀ wá sí tó burú consultation kó o discuss pẹ̀lú àwọn tó ní ọ ìwọ tó bá jọ́kùn ní ọ o lè fi táwọn brọ́dà rẹ létí dádì rẹ àbáwọn tó bá rí pé wọ́n ní contribution tó lágbára lórí ìsẹ̀mí ayé rẹ pé dádì ṣùgbọ́n lómi ò tún lágbè kalẹ̀ pé dádì tọrọ mi ti wà kàn sí ìgbà láwọn wá sí ta wá ń gbọ́ nísìnyí marriage rẹ̀ wà mẹ́kàn o so ti yẹn sìn ẹ má bá mi ìmọ̀ ẹ mọ̀ kẹ́ni kíbi tó yín létí ni o ẹ support ẹ support ẹlòmí ò ní láàkẹ́ yìí. ó gbé kalẹ̀ lọ́nà pé àwọn òbí rẹ̀ ò ní rí ọ sí pé ọmọ tá à ń náwó yìí gidigidi lórí ọ̀rọ̀ wẹ́ẹ̀dì ló tó kàn ní òsèmí ayé ẹ̀ àwọn òbí ò ní gbọ́ yé wọ́n á rí sípò fẹ́ mú owó àwọn fẹ́ dùnú dustbin ni ìgbà míì gan o tó lè sọ tẹ́káwọn òbí rẹ̀ ọmọ gbọ́ yé àwọn tó bá tó lè bá wọn sọ̀rọ̀ kò sí tó burú àwọn tó bá yẹ kéèyàn ìwọ tó ọjọ́bìnrin náà ọ̀jẹ̀ kó yá wọn tó ní ọ òsì ń wò pọ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ sẹ́ lọ́hùn o ibù káwọn òbí rí ọmọ gbọ́yé àti ráwọn òbí tọ́já sí pé kí ni o elite ni wọ́n oníwèé gidi ni wọ́n pẹ̀lú gbìyànjú táwọn ọmọ sàlàyé fún wọn àwọn èèyàn kan tó lọ rí wọn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ juwọ́ lẹ̀ ṣùgbọ́n bí mi náà kí ni gẹ̀rìbí yẹn ò tí ì kó lọ́pọlọ yẹn ó ti fà tó ti yó gan so díẹ̀ díẹ̀ lẹ́mọ̀ fọ̀mátì ẹ̀ kó mẹ́ ẹlẹ́kẹta òun wá ni wípé kí wá ní àwọn nǹkan tọ́já sí wípé yóò sọ di rọrùn èèyàn gan wàá ni o ẹ jẹ́ kí n fún yín ní rìwáyà ọ̀rọ̀ Abdurrahman ibn Auf radiyallahu ta'ala anhu nígbà táwọn mùsùlùmí ṣe hijira láti ìlú Mẹ́kà lọ sí Mẹ̀dínà àwọn muhajirun àtàwọn ansọ́ọ̀ àwọn ansọ́ọ̀rù mú àwọn ìyàwó wọn wọ́n ń fẹ́ ìmí ọ̀tọ̀ lákọ̀ ìyàwó ń láàrin ẹni tí wọ́n jọ so wọ́n pọ̀ barakallahu laka fi malika wa ahliki àtìyàwó rẹ̀ àti dúkìá rẹ̀ ọlọ́run fàlùbáríkà sí mi ò nídìí kankan bẹ́ẹ̀ dúlà ní làṣọk ọjà ni mo fẹ́ lọ ẹni tó fẹ́ lọ ọjà àsanwówó márùn ni sẹ́ẹ̀rí gbà mí èèyàn nídìí kéèyàn wà focused sẹ́ẹ̀rí gbogbo our brothers wàlẹ́ ọ̀gá ẹ̀dùnmí pé àsìkò tó torí pé nínú tí mo page one gan mo sì wà nínú kinní yìí ọ̀wọ́ eléyìí nìkan àáfàá dákọ àwọn nǹkan bíi mẹ́wàá tí máa fa káwọn èèyàn mọ́ tètè fẹ́yàwó ó sì wà highly relevant pẹ̀lú ọ̀rọ̀ nàìjíríà wá ń bí. sẹ́wárí abala tí mo dé yìí ẹlòmíì rí weddings wípé is more or less of sexual enjoyment ìwọ tó sex ló jẹ́ ọlọ́márì wà ní problem Court me anywhere in the world then underline rẹ̀ sex tó torí ẹ̀ lọ fẹ́yàwó wà wá disappointed i'm telling you wàá wà disappointed ọ̀rọ̀ marriage kọjá sex nìkan torí kò sí bíyàwó rẹ ṣe wù kó sọ ní omi bá ti wọlé ọkọ pàápàá oríṣiríṣi obìnrin la tó máa ń fẹ́ sọ́ra àwọn obìnrin kan ń bẹ ní ọba ti lè wọlé ọkọ báyìí tó di pọ́kùnrin ní sẹ́ẹ̀sì pẹ̀lú ẹ̀ báyìí ìjọ náà làìsàn ti dé bá àìsàn tí ó ṣe àìsàn pé tí ò pàdé lára ẹ̀ rí sísítẹ́ẹ̀mù rẹ̀ ó change bó ṣe adìpọ́ ń dákú lónìí bẹ́ẹ̀ ni ọmọ wúkọ́ lọ́la bẹ́ẹ̀ ni ọmọ òye ọmọ kọ́ lọ́tún la tọ́lọ́ bá tún wá gbàdúrà rẹ tọ́jẹ́ pé oṣù alákọ̀ọ́kọ́ tó ẹ̀kọ́ ṣe márèèjì ló bá tún lóyún sọ̀rọ̀ mi yé tọ́ bá bí fi ọ̀sẹ̀ méjì bì yóò fìjọ́ kan lálàáfíà ọ̀sẹ̀ mẹ́ta yóò tó fi ṣubú yóò tó fi ọ̀sẹ̀ kan yóò tó fi máa wú yóò fi máa wúkọ́ gbogbo àsìkò tó sì ń ṣàìsàn ìwọ tó ọjọ́ kọ rẹ̀ o ò lè enjoy rẹ̀ sexually àfi tó bá pa tàbí kóun gangan ó ṣe kí ni o kọ́ sá lọ fún ọ pé àáfàá ò tiẹ̀ láàánú sórí tí mò ń sọ wẹ́lẹ́ fún ọ yìí ọmọ ìyá wa kan irú ẹ̀ ṣẹlẹ̀ sí i majority la fi parí ìjà ẹ̀dì yẹn èkó sùn mẹ́ta kí ló fa problem ọ̀tọ̀ nítorí problem wọ́n wá háìdì àáfàá kan lọ́wọ́ ni pé sẹ́ẹ̀rì ẹ̀ mọ́ pé wọ́n papọ̀ ẹ̀ pè wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yìn wọn wọ́n sọ̀tọ̀ ṣẹlẹ̀ oṣù àkọ́kọ́ tí yàwó délé ọkọ iná mọ́ amúrùhù ayé fún làlàwó oṣù àkọ́kọ́ yẹn lóyún ó lóyún báyìí nature tiẹ̀ sì ní wípé ó ní àwọn òṣèlú wọn pé tọkùnrin bá súnmọ́ òun oyún ọ̀wálẹ̀ àwọn fáwọn ìdọ̀tọ̀ ẹ̀rẹ́ díjọ́ wà bẹ́ẹ̀ even mọ́ mẹ́nìkan tó sọ bẹ́ẹ̀ náà fún mi màmá òun wọn pé tóun bá ẹsẹ̀ lóyún tọkùnrin bá súnmọ́ oyún ọ̀wálẹ̀ ìyàwó ti lóyún weakness wahanan ala ọkọ ò lè ẹ̀ǹjọ́ rẹ̀ ìyàwó tọ́ ẹsẹ̀ fẹ́ ìwọ́tọ́ ọjọ́ ọ̀dọ̀ tára rẹ ti mú fún kọjá àlà tẹ́lẹ̀ tọ́jú para rẹ ti kó tírélà sọ́dọ̀ nìyẹn nìsín ọwọ́ afẹ́yàwó ó súnmọ́ láàrin jọ́ méjì jọ́ mẹ́ta jọ́ méjì jọ́ tó gbọ́ mi dáadáa torí ní tàǹsán lè mọ́ ti yé wọ ọlọ́sà sí ọlẹ́ni ọlọ́run kó jẹ́ orí àwùjọ jẹ́ ni ọlọ́run náà fẹ́ ìwọ ní o ò ṣe sìnà rí ìyàwó rẹ náà ò ṣe sìnà rí virgin lẹ́ tó fẹ́ àbójẹ́ ṣe sìnà rí gan gan sórí first week nìka yín máa gbọ́ mi o sincerely kò lè dùn bó ṣe expect ẹ kọ́ ń lọ skul nu ẹ ṣe ń kọ́ṣẹ́ àsìkò tó wá fẹ́ máa rí pé ọmọ tí mọṣẹ́ sí ìyàwó ti lóyún o ò lè gbádùn ẹ̀ dáadáa mọ́ wedding yóò dẹ̀ tí ì pé three months tí wọ́n bá dá ní pé ìwọ ti ranjú láti ojú fojú kó fáírọ́ọ̀sì ní campus ọkàn ẹ̀ balẹ̀ mi kó délé lọ́ba fọwọ́ kàn yẹn ah, àfa ah, àlẹ́ àtàárọ̀ àní mo ti bì tẹ́ ẹ̀ mẹ́jọ ìwọ ọlọ́ ẹrú kí á lélẹ̀ sọ̀rọ̀ pé o torí sẹ́ẹ̀sì fẹ́yàwó àbí ọba lọ fẹ́yàwó kejì lẹ́yìn oṣù mẹ́ta àbọ̀ fagídí sí ọmọ ọlọ́mọ eléṣe ọ̀dọ̀ yín gba sùúrù àbí ọ̀gbà sùúrù ní tó sì mọ̀ pé márẹ́jì kọjá ọ̀rọ̀ kí ni o sẹ́ẹ̀sì yẹn ìyàwó tó pé ah ìyàwó mi mo ní sẹ́ẹ̀sì pẹ̀lú ẹ̀ bá ń dáná oúnjẹ o sì mọ̀ pé ọmọ náà dá iná aláwọ̀kọ́ tí ọkọ̀ dábàá yìí iná ẹlẹ́kẹta rẹ̀ ò tiẹ̀ mọ̀ bómi lọ ń jẹ bó ń jẹ ni sẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan tá à ń sọ wẹ́rẹ́ ẹ̀rẹ́rìn ni oúnjẹ tó bá di wàhálà wàláì ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọkọ ẹ̀ wà á mọta lẹni ọlọ́run tọ̀sẹ̀ tí èsẹ̀ ni ọlọ́run jàmẹ́ ẹ̀ farabalẹ̀ torí tọ́lọ́run ìwọ tó o bá fẹ́ fẹ́yàwó àbọ̀ fẹ́ lọlé ọkọ rí sí ìjọsìn má rí sí adùn lásán adùn wà ń bẹ̀ má ṣe mistake o wàláì àdùn wà bẹ́ẹ̀ ládùn tó pọ̀ gidi tẹ́ ẹ bá fẹ́ ra yín lọ́nà àlálí mo sì ń bọ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ ọ bá ti rò pé adùn lásán lọ́wọ́ àbí marriage kò sí kòrò ń wà ní problem ìní mọ́ fàtẹ́ pọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí ẹ lọ sí sẹ̀ríà kóòtù ọjà bá divorce cases pọ̀ láàrin àwọn tá a jọ even brother kan ní department wa UIMB ọkọ̀ project lórí ẹ̀ ń bẹ́ department wa tọ́ lo sẹ̀ríà kóòtù ọjà bá cases of divorce lọ́wọ́ ní lọ́jà bá àárín àwọn ọ̀dọ́ sì ni kí ló fà á ìtí majority wọn tán bá lọ bí nìkáì òun kan náà bá bọ̀ bó o ní ó ṣe torí tó ọba tó fẹ́ yàwó first second third fourth fourth fifth nǹkan kan yà tíyàwó rẹ̀ olóde pé yóò bímọ ìyàwó rẹ̀ ò bímọ rárá ọba dá ìbọ́sì rẹ̀ àbí ìyàwó rẹ̀ ń bọ̀ fẹ́ tọ́lọ́ bá rí pé spiritual problem ń bẹ fún bí ṣe ń jábọ́ lórí kòkó house lónìí bẹ́ẹ̀ ni màálù kan wọnú kòtò lọ́la bẹ́ẹ̀ ni ó máa pariwo lójú pé yé yé yé yé ẹgbẹ́ mi ìyàwó rẹ̀ sì ni ọba torí ẹ̀ divorce ẹ̀ tó ní tàn sọ ìreality mò ń sọ fún ọ yẹn kò dẹ̀ sí problem yẹn bẹ̀ kó tó fẹ́ ọfẹ́ tán spiritual problem bá dé sọ̀rọ̀ mi àìbẹ́ ẹ̀kọ́ tó bá ti lóyún oṣù mẹ́ta mẹ́ta oyún ọ̀wà yìí wọ́n kẹ̀ fún ní kúkú kò gbìyì yóò bá pariwo yé wọ́n ti fún mi kúkú o ìgbà tí ọba ìpariwo báyìí ẹ̀jẹ̀ ti jáde lára oyún ti wálẹ̀ ọba divorce ẹ̀ ṣé ìtàn sọ́yà bí òye ìwọ́tọ́ ọjọ́ mi ìtorí tiẹ̀ náà ṣe gbọ́dọ̀ pé náà bàbá trilọ́ní àtọ́ fẹ́tẹ́ pé òní Dubai ọ̀la Emirate ọ̀túnla kọ́tọ́rù kò lè ráyè tiẹ̀ ó ní problem ìfọ̀pá rẹ̀ ọ̀gá ọlọ́run jẹ́ ká hypertension ní ọ̀rọ̀ ọlọ́run kọ́mọ̀ jẹ́ pé wà á bleed kù sẹ̀mí ayé rẹ ni ṣé ẹ rí ojú táwọn èèyàn fi ń wo ọ̀rọ̀ marriage jẹ́mọ́ ẹ̀jẹ̀ àfarabalẹ̀ torí tọ́lọ́run ọkọjá ọ̀rọ̀ wípé owó kìí sọ̀rọ̀ richness nìkan jàmbá ẹja farabalẹ̀ tọkọ rẹ gan bá tún rich tó jẹ́ tó sọ nǹkan míì fún ọ ọkọ rẹ bilọ́níà trilọ́níà tó bá tún wá láhùn kọ́ tí ò bá tiẹ̀ wà láhùn tó jẹ́ pé dráìfà ní gbé ọkì ó rí dùnú ọkọ rẹ gan dráìfà ò sì lè fọ́rọ̀ ọ́ nígẹ̀ dráìfà ò lè kí ìṣe sọ láwọn pọ́blẹ́mù míì gan ó nídìí dókítọ̀ kọkọ rí ọkẹdẹ àmà èdè apẹlẹ wàláhì kí ló kọ ẹ kọkẹ ṣe báyìí adarí ọba tó tún ká ṣé bàbá ìtọ́ wà ní Dubai tọ́ wà lamẹ́ríkà tọ́ wà ní Britain ní ọ̀rọ̀ ayé gbogbo eléyìí tẹ́ pórí fóònù lẹ́ẹ̀tì máa tara ayé jẹ jẹ́mọ́ ẹ̀já gbọ́ yẹn yé náà àwa tá a wá jọkùn ẹ̀já bọ́ síbi anabi asala ó ní yá máa ṣàrọ̀ mínísítà tọ́ àmì kọ́mọ́lìbá ata fálíyàtà sáwọ́wájì àṣewọ́ náà tọ́ fẹ́ fẹ́ yàwó gbọ́ yé o kọ́mọ̀ jẹ́ pé wọn náà lẹ́yìn oṣù mẹ́fà ọba divorce ìyàwó rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé lẹ́yìn oṣù mẹ́ta lẹ́ẹ̀bà ti máa sára yín ládàá lórí àṣewọ̀tọ́ ọ̀fẹ́ fẹ́ obìn ànábì ní pé ń bá ti lágbára nínú yín kọ́ lọ fẹ́yàwó torí pé èèyàn ọ̀jẹ̀ kó lè máa rẹ jù ńlẹ̀ yóò sì jẹ́ kó lè máa sọ abẹ́rẹ̀ níbi ìsìnà ẹni tí ọba ti wà lágbára kọ́ máa gbà wẹ̀ àṣewọ̀tọ́ bá ti di pé tó ọlọ́run tí lágbára ọ wà àwẹ̀ tiẹ̀ kọjá Monday Thursday o àwọn o lè máa gbàǹdé ojúmọ́ kò ṣe lẹ́yìn àwọn ọjọ́ bíi mẹ́rin ẹ farabalẹ̀ àwọn ọjọ́ bíi márùn-ún àbí mẹ́rin lọ́dún ló fi ní o ò ní gbàwẹ̀ ńjọ́ ọ̀túnú àwẹ̀ o ò ní gbàwẹ̀ ńjọ́ léyà àtọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́jọ́ márùn-ún gbogbo ọdún ò lè fi gbàwẹ̀ tó o bá jàpọ̀n kèés ẹ nísùrù èyí ọ̀rọ̀ ọpọlọ mi kí mò ń sọ ọ̀rọ̀ táwọn àáfàá sọ nù tíà só ti yé nìsín ẹ ń bá jẹ́ àpọ̀n ó lè gbàwẹ̀ ọdún kan lẹ́yìn àwọn ọjọ́ tán ní amúgbàwẹ̀ yẹn ni ò ní gbàwẹ̀ ẹ tún wá mọ problem wa lónìí àwẹ̀ monday thursday gan mélòó ló ń gbà mọ́nu wa ìtò sì jẹ́ kí sexual ọ̀jì wa máa háì sí gbogbo àwọn ìwé tá à ń lò pictures wà ń bẹ̀ bọ́ ọwọ́ facebook ní ìsìn àwòrán obìnrin lórí ń bẹ̀ bọ́ ọwọ́ whatsapp tó obìnrin lórí ń bẹ̀ bó o dé gbogbo àwọn social kìíní rẹ tó ń lò àwòrán obìnrin ni ara rẹ ọmọ mú fún gbogbo gbà ibo ibi tálọ́ bíi tó burú dé tọ́ba èlé bọ́kùnrin kan chat ó dìbò bíi twenty chat kí ni bá wọn ṣe ládàá àdá náà wọ́n mọ̀ sọ wọ́n sàwádà dídìrín yá máa derive sexual satisfaction bó o lò ní problem àṣewọ́ tó o bá rí pé o ti lágbára àwọn àfààní kí wá ní jẹ́ bá a wọ́n lóríṣiríṣi nǹkan ní jẹ́ bá a alákọ̀ọ́kọ́ òun ni kú wátú lè jìmọ̀ agbára téèyàn fi lè súnmọ́ bí torí àwọn kan fẹ́ ṣe àdíìsì ìlò pẹ̀lú fẹ́nu wọn pé ànábì kan nìkéèyàn fẹ́yàwó tó bá fẹ́ fẹ́yàwó ọgbọ́dọ̀ ti ní duplex ọgbọ́dọ̀ ti ní mọ́tò tó fi máa gbé lọ́jà ọgbọ́dọ̀ ti ní kí ló kọ ẹ̀ ànábì ò bẹ́ẹ̀ duplex ò sí inú mọ́jẹ̀mú nìkáyì tọ́lọ́ bá ti ní kó orí yàrá kan tọ́jẹ́ pé yàrá yẹn àga ọ̀ wà ń bẹ̀. ìjàmbá yẹn mẹ́wàá èsì àsìkò níta fẹ́ sọ pọ̀ kò sàsìkò torí ọlọ́run àníṣẹ́ tọ́ ọ bá ti ní yàrá kan èrúùmù ẹ farabalẹ̀ o èrúùmù èrúùmù yẹn ààyè téèyàn lè gbé bẹ́ẹ̀dì sí àbí téèyàn ọ̀tẹ̀ ní sí dandan ní bẹ́ẹ̀dì o ààyè téèyàn ó gbé bẹ́ẹ̀dì sí àbá ààyè téèyàn lè tẹ́ ẹ ní àbí kápẹ́ẹ̀tì àbí rọ́ọ̀dù tó já sí pé àyè yẹn jẹ́mọ̀ wa. sẹ́rí tá à ń sọ kèé sọ̀rọ̀ ọpọlọ ẹ mọ̀rọ̀ pé yàmọ̀ bá yín sọ̀rọ̀ ọpọlọ ẹ bá lè ka arábíkì arábíkì rẹ ti wá pẹ̀lú mi mi tó ẹ lè ka àwọn nǹkan yẹn mo tó lè dákọ̀ àwọn tí àtẹ lọ kà kèé ṣe kí mò ń sọ̀rọ̀ ọpọlọ àbọ̀rọ̀ pé yà wà dàbọ̀rọ̀ ẹ̀rìn ọ̀rọ̀ táwọn àfẹ́ẹ̀sì sọ yàtọ̀ sí ìròrí gẹ̀rìgì tí ń da ogo aláàmù tí ń já ní problem tí ń já mọ́ ẹsẹ̀ náà wọ́n jẹ́ pé spiritually we are dead ṣe tí mo sọ yé ní ìsìn kálukú tẹ̀ ń ṣe áá ah, ah, dádì rẹ tó ń go eh, pàjẹ́rò lónìí lọ́wọ́ bí wọ́n jọ fẹ́ mọ́mì rẹ yàrá kan náà fẹ́ mọ́mì rẹ sí yàrá kan náà fẹ́ mọ́mì tèyí náà fẹ́ mọ́mì tẹ̀ lọ́ọ́ sí wádìí ọmọ nù àwọn dádì wa tọ́jọ́ pé flat náà fi bẹ̀rẹ̀ sẹ̀mí ayé wọn don't let us be deceptive náà tọ́ ọ bá ti lè ní yàrá kan tọ́já sí pé tíwà àtìyàwó rẹ tẹ́ ẹ bá ń ṣe ń tọ́kùn àtòbí máa ń ṣe ará àta òní máa rí òhò yín o ti ní yàrá ara bá àánú máa mi o alákọ̀ọ́kọ́ ni kú wá ma lè jìmọ̀ agbára téèyàn fi lè sómóbìn tí ò ní pé wàá fẹ́ yàwó ìyàwó ọmọ ṣe sìnà tó bá ti rí pé ọ̀làgbára òkòbó ni ò lè ṣe ọbẹ̀ tà tó bá fẹ́ fẹ́ yàwó o lè wó bèbí rẹ náà àbòbí tí ò ní complain kọ́ ọmọ sọ̀bìn indonesia ọ̀jẹ̀pọ̀ ọ̀làgbára ẹlẹ́kejì nínú bá a àwọn àfáàyàn máa ń lo bá lọ́dọ̀ àwọn sọ pé bá wà lárúbáwá máa lò bẹ́ẹ̀ ó ṣe kí ni ó fún ó fi sínú ilé ó ti wá ní rúùmù tó já sí pé tíwà àtìyàwó bá ń gbádùn ara yín ará àta ò ní rí yín ààyè tẹ́ ẹ̀ sí ilé ibùn tọ́lọ̀ ọ̀bà tó ní kọ́ yọ ẹni àbí kápẹ́ẹ̀tì àbí rọ́ọ̀gì gan tó jẹ́ pé ẹ lásọ bí àǹkárá tẹ́ẹ̀tẹ̀ lẹ̀ kò ṣe kankan nínú yàrá yẹn má ṣe mistake o má ṣe mistake o ọ̀rọ̀ kí là ń sọ lọ ọ̀rọ̀ báà ẹlẹ́kẹta mo ti sọ ìtumọ̀ méjì ti báà ní báyìí o ìtumọ̀ ẹlẹ́kẹta nínú báà òun náà ní kíni almahar almahar owó orí téèyàn ó fún obìnrin mo ti fún márùn ní ìtumọ̀ mélòó báyìí ní ìsìn ìtumọ̀ mẹ́ta alákọ̀ọ́kọ́ sexual power ọkùnrin tó lè ṣe ẹlẹ́kejì ilé téèyàn ó ṣe kíni o téèyàn ó fòbin sí ẹlẹ́kẹta ní kíni o owó orí tó fòbin tó o bá ti ní nǹkan mẹ́ta o ti wáyé fún marriage ṣé wá rí owó orí ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ lórí ẹ̀ owó orí ó lè jẹ́ prompt payment ó sì lè jẹ́ deferred payment so yẹjúùsù tàjílù bil'ain wà tàjílù bil'amza ó lè sanwó orí fún yàwó kó tó di pé wàá súnmọ́ tẹ̀yìn àti ẹ̀ bá ti jọ ní àdéhùn lórí ẹ̀ kí lọ́ọ́ gbà ń tí máa gbà rèé so ti yé ní ìsìn jazakun lọ àwọn ti fún mi níbi ogún ṣẹ́jú sí o now ẹ já farabalẹ̀ torí tọ́lọ́run tó o bá ti lè fún ìyàwó yẹn ní nǹkan tó sí wípé ó ti lóhùn ọgbà ó ti fún nìyẹn tó o bá wá tí ìlágbára kí lọ fẹ́ gbà ó ní nǹkan báyìí tírú ọkùnrin yẹn tó bá ṣẹlẹ̀ pé ó kú tí ò tí ì sanwó yẹn wọn á kọyọ márùn obìnrin yẹn nínú kíni o nínú property ẹ̀ tó bá wá jẹ́ pé àlìmárù gẹ́rùlì mùsàmánì tó yẹ pé owó orí tí ẹ̀ jọ sọ pé inshàlá màá fún ẹ lówó orí nígbà tí n bá parí dìgírì mi ti má ríṣẹ́ ẹ̀ wá jọ sọ ọkọ wa kú wọn wàá yọ kíni o márùlì mithili owó orí tí irú àwọn kálíbà obìnrin tó o fẹ́ lápẹ̀rẹ́ ń sìn ọlọ́fẹ́ ọmọ Buhari ṣe tí mò ń sọ yọ àbá ọlọ́fọ́ máa ṣe kọ́lá lápẹ̀rẹ́ ní ìsìn ó ti wo ẹ̀ ń bá fẹ́rú àwọn ọmọ àwọn èèyàn báwọn kíná máa ń fún wọn ní márù wọn yọnu property ẹ̀ ṣùgbọ́n ní ìsìn bọ́yọ̀ wá sí irú àbá wa ọwọ́ á mú ọmọbìnrin kan bẹ̀ ọ wàá rò pé kíná máa ń fáwọn ọmọ àbá wa ogun àtẹ́bá ti fún ní five thousand ó ti tó ìní wọn yọnu dúkìá rẹ kó tó di pé wọn ò pin ogún rẹ jàmá islam ò fi ọ̀rọ̀ márùn owó orí tá a fòbin sẹ́ẹ̀dẹ̀ẹ́dẹ́ ẹ mẹ́jà tó ṣe mistake mọ́ọ̀sì àwọn tá a jókòó yìí a kì í ṣe dáwà nínú ilé ẹnu wa kẹ̀ máa ń dùn ní campus àti níta ṣùgbọ́n ní ilé wa gangan empty ẹlòmíì ìwà rẹ̀ burú débi pé àwọn àbúrò rẹ̀ lè gbọ́ dáwà sí lẹ́nu tó rọ̀ wọ́n gan fún rẹ̀ ṣàìtàn ẹ̀ ń tẹ́ pé bó ṣe ń lò jáàbù sínà ni wọ́n mọ̀ pẹ̀lú sínà wọ́n mọ̀ pẹ̀lú pé rá eh, disco ni wọ́n mọ̀ gbọ́ orí fóònù rẹ̀ eré burúkú lọ́wọ́ àbẹ́ bó ti jẹ́ pé òun náà ṣe bí àfáì wọ́n mọ̀ pé àfáà gáì ni n ò lè gbọ́ dáwà lẹ́rẹ̀ torí pé wọ́n rí sẹ́ni ọlọ́yẹni èṣù náà rí sí wọ́n kàn pé mùsùlùmí ó ń kírun sẹ́ẹ̀rí ọ̀rọ̀ márù ó yẹ kálukú wo ṣẹ́ra àwọn pẹ́rẹ́ǹtì wa gbogbo àwọn ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá iṣu forty one iyọ̀ àpò kan gbogbo eléyìí ò sí inú márù àwọn àṣà Yorùbá náà sẹ́wárí tẹ́mi máa sọ lórí ẹ̀ odidi tọ́pìkì kan ni ọ̀rọ̀ àlẹ́ òrùfù mo ti lẹ́jọ́ lórí ẹ̀ tó ti pọ̀ láì mọye ọ̀nà sórí ọ̀rọ̀ urufu ṣẹ̀ríà ò kì í takò urufu tí urufu ọ̀bá takò ṣẹ̀ríà ẹni tàbí kọjá pé kí ni o yẹjilibu dọ́rọ̀ sórí jẹ́ ń sọ fún ọ pẹ̀lẹ́ ẹ̀sìrí ẹ̀sìrí pàǹtẹ́ láwọn èèyàn lọ lé àná àwọn nǹkan Yorùbá tẹ̀ ń gbà yìí ẹ fi ń dá wàhálà alẹ̀ wàhálà ìdọ́rọ̀rù wà ń bẹ̀ jẹ́ ń sọ cases méjì fún ọ sísítà kan bẹ ládùúgbò kan tí ń fẹ́ dá ọkọ̀ ń bàdàn yìí níjọ́ wedding rẹ̀ báyìí a parí wedding ó sì sàkún family house wọn torí àwọn fámìlì ẹ̀ wọ́n ti fara ní àáfàá tó fẹ́ fẹ́ gbogbo ó ní tí èbá ṣe pé ọlọ́run ní kóhun àtàáfàá nífẹ̀ẹ́ ara wọn àáfàá olóhùn ò ṣe mọ́ èmi fẹ́ tí ara mi gbọ́njọ́ nìkan àbẹ̀ bàbá àáfàá ní aaa ah, ah, ah, ṣé torí pé àwọn ọmọ ìbẹ̀rù ọlọ́run tán lè fúnra wọn lóyún ó tó dijọ́ wedding lẹ́yìn bí wọ́n ti kọ ilé wọ́n ti kọ Ọbásanjọ́ lè Ajímọ̀bí gini wọ́n kọ gbogbo ẹ̀tílẹ̀ kún ẹ sanwó tẹ́ǹtì ẹ sanwó àga family àwọ̀ rẹ̀ bí àti anything ó tún wá wedding wọ́n bá tún ní ẹ̀mú tẹ́ta sàkáwá wò kíní kan ah bàbá ọkọ ni ah ah ah ah ṣé torí pé àwọn ọmọ ẹ ò lè fúnra wọn lóyún lẹ́sẹ̀ afẹ́ fi wàhálà pa wá báyìí wọ́n parí program báyìí ìyàwó sákò fámílì ẹ̀ ni pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ yọ̀ fí òun kò lẹ́mìí ọkọ òun ṣé kò mú dọ́rùn dání ọ̀rá àfa àtọ̀já sí bó ṣe wedding wà láìkọ̀pọ̀ nínú gbèsè wedding tọ́mọ fi dé ó fi gbèsè àkíkọ̀kan tí kíni o nìka kí sì ni gbèsè tó jẹ gbọ́ mi ní táwọn fámílì ìyàwó kọ ó lé ní two hundred thousand naira jẹ́ kí n ṣàlàyé fún ọ máa gbọ́ mi yàtọ̀ sí pé ẹ fún yàwó lásọ nǹkan kan máa gbọ́ mi o odidi màálù kan gbọ́ mi náà màálù kan lónìí tó bá jẹ́ màálù gidi kò ní less than fifty thousand naira tí ì bá ṣe ẹ ti ẹrọ mi sí màálù máa gbọ́ mi o ẹ gbé kírètì mínírààsì mẹ́rin wá ẹ gbé iṣu forty one wá tó tóbi ẹ gbé ráìsì àpò wa òróró fọdẹ òróró twenty five litre epo pupa twenty five litre wọ́n wá líìsì gbogbo àwọn nǹkan yẹn nígbà wọ́n sí over two hundred thousand àbà kí ló dé iṣẹ́ tí mo lẹ́yìn sisters yóò ṣe ní fámìlì yín ẹ jẹ́ kó yé àwọn dádì yín gbogbo àwọn nǹkan àṣà Yorùbá yẹn kò sí nínú tọ́sọ̀ ẹ̀yìn àtọkọ yín dẹlẹ́tọ̀ sórí èmi ẹ̀ takò ká kó lọ òótọ́ lọ́n bá bọ̀ ọ́ láṣìírí ṣùgbọ́n tọ́ ọba àti nípọ̀kọ rẹ̀ ọ̀làgbára ẹ̀ kán mọ̀ fara ní falila ilhamdi ọlọ́run káwò níkàpá lórí fámìlì wa ọlọ́run ti bá ó ti bá àrọ̀ fámìlì tiwa àbúrò tèmi tó ṣe nìka àtòbímọ láìpẹ́ òun àtọkọ ẹ̀ wà ní Egypt fúnra mi mọ́ takò fámìlì pé àní kọ̀ǹkẹ́ yọ kan báyìí ọkọ àtìyàwó ń tẹ́ bá fúnra yín ní máa rù èyí ọ̀kan àwa tiwa ni pé ká béèrè sóò ti gbà kódà kí lọ gbà wọn ò ní kọ́kan kí ló kọ ẹ̀ sáànà bí òkun àlè ọlọ́gbà tó fẹ́ fẹ́ Fatima ni kódà àwa gán tó lè kún ọkọ ọmọ wa lọ́wọ́ bàbá ọkọ sí àwọn ẹsẹ bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀yìn ilẹ̀ máa di ṣẹ̀rí àlàwà fi tẹ̀lé ó sì díjọ́ ní wọ́n gbé ṣúwá wọ́n gbé yọ̀wà àwa náà kọ̀ ṣùgbọ́n àṣekínni o àkànká a sì afáwọn èèyàn ládùúgbò kí sẹ́sùtẹ̀ gbé wa la fẹ́ jẹ ni àbíyọ̀ yín là ń jẹ láti yọ yìí ẹwà kọ̀ọ̀kan ẹwà afárá ni àwọn fámìlì gbogbo ilé a ní nǹkan mẹ́ta ní wá ń jẹ́ kí ni báyìí jẹ́mọ́ àlùbá à kí ni alákọ̀ọ́kọ́ o kú wá tó lè jí mọ́ kéèyàn ọlágbára àti súnmọ́bìn ẹlẹ́ẹ̀kejì kí lè ọwà ẹlẹ́ẹ̀kẹta owó téye ìfẹ́ obìn ẹ̀yin tẹ́ wájú obìn àwọn àfa mi bí nígbà tá ń sọ ti ń jẹ́ káwọn ọ̀dọ́ gan kán máa fún nìka ẹ̀ ń bá lè kalárúbáwá òun wàláì nọ́mbà one tá a fa àyẹn sọ òun ni ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ gilawul mohol ọ̀rọ̀ kíni o exorbitant maharu kọjá sí wípé owó orí tọ́pọ̀ alimoholat filmohol owó nọ́mbà one nínú ti ń bẹ lọ́wọ́ mi tá a fa ìkọ́dá kọ àṣẹ́yìn tẹ́ ẹ wá jẹ́ obìnrin ẹ gbọ́ mi so oríkèé sọ̀rọ̀ pé èèyàn chipon rẹ̀ tí òye majority àwọn sisters wa pọ̀ ṣé ọdún kan lọ fẹ́ lò nílé ọkọ ni ilé ọkọ tó ti là ìmọ̀ iye ọdún kèétún ṣe ilé ayé nìkan ẹ tó jọ mọ́ ẹjọ́kọ àtìyàwó lọ́nà àlìjánná tó o bá ti wá mú ọkọ rẹ tẹ́ ẹ ti jẹ́pa torí wẹ́dìn ìjọ kan tẹ́ ẹ sọ́fà rẹ̀ láàrin ọdún mẹ́wàá ta ni ó sọ́fà àwọn èèyàn bá yín jẹ màálù wọ́n bá yín jẹ tọ́kì ìwà àtọkọ rẹ ẹ mọ̀ san gbèsè ẹ lọ ti súná ọmọ náà tó bá tọmọ kejì náà bá tọmọ kẹtọ bá ọmọ tó máa wọ sùkúù bá gbèsè ẹ lè balance dé ìdíjọ gbèdé àlùkè àmọ́ jẹ́mọ̀ tó bá rí bẹ́ẹ̀ àṣewọ́tọ́ ọjọ́ mi jẹ́ kó rí ìrẹ́ ọ lọ́nà wo má ṣe mistake o a sọ pé kán máa fẹ́ yàwó lọ́fẹ̀ẹ́ èyí ọba súnà mu a sọ pé káàfà náà wà lọ́mọ ẹ̀bẹ̀ yàwó pé ságba one thousand lọ́wọ́ mi ságba five hundred àwọ̀ ọ̀sọ́ báwọn ṣùgbọ́n wọ́n lo ti mọ irú ọkọ tó o fẹ́ fẹ́ ìlànà bí àṣà sọ pé aktharu nisa ibaraka sẹ́ẹ̀rí obìnrin tí àlùbáríkà ọ̀pọ̀ níbi nìkáì rẹ̀ nínú rìwáyà kan ó ní àìsáàrù hùnà sọ̀dák níbòmí àkọlù hùnà obìnrin tí sàdáàkì ẹ̀ kéré tí ò ní ọkọlá tàbí tó rọrùn ní ìsìn o fẹ́ fẹ́ mílíọ̀nìà lọ́kọ ó wá ní kó fún ọ ní mọ́tò mọ́tò tí ò ju eight hundred thousand naira lọ yọ ọ́ kẹ̀rú gbà irú mi bá mú bẹ́yà bí kíni o tí mo mú bí eighty naira tí mo fẹ́ fi ra àìmọ̀ títí máa mu òun ọ̀kẹ́ ara mú eight hundred thousand ni wàláì márùn tó gbà lọ́wọ́ rẹ̀ ò pọ̀ torí pé kò ṣe kí ni kò nílà irú nìsín bóyá ń gbà tó fẹ́ ń ṣe tọ́ ọmọ Buhari kan bá ní pé tó ìwọ ló fẹ́ fẹ́ ọmọ di president plot mo ní ìdí ìní máa rù mí ó gbogbo ilẹ̀ Àbújá àwa là ń ọ nílẹ̀ two ó wá fẹ́ẹ́ fẹ́ rù mí ó ní kí lọ́mọ ẹbọ wá kí ni òun five oh five tèmi kò lọ́kadà ó ṣe mistake tí bá nífẹ̀ẹ́ rẹ lóòótọ́ gbọ́n mi yé o mo nífẹ̀ẹ́ rẹ wàláì máa lọ wówó yá máa ra five oh four pé ah ọmọ tó dáa báyìí tó kìí ápùrà ní orí ó tún jẹ́ gírádúrétì ó tún mọ kọ̀ǹpútà ó tún pupa dáadáa bí edé báyìí ó tún sanra bí kinní kan báyìí màá wá lọ yá owó ipò ìyàwó lọ́wọ́ ọ̀tá mi àwọn ará mọ́tò ń fọ inú rẹ̀ àdó pé ọkọ rẹ̀ lọ́ọ̀fẹ́ gan ọwọ́ agun mọ́tò láàrin ọdún méjì mọ́tò ọwọ́ condemn gbèsè rẹ̀ wà máa san lẹ́yìn ọdún márùn-ún afa ah, ọbẹ̀ ìtẹ́nu lé inṣàlá ajá mu gàrí jọ méjì sí tó bá dọ̀kan láàbù sí ni tó bá tiẹ̀ rí gàrí mu gánmọ̀ sàlámùdìlá ó fi àgbọn ó fi mu gàrí dánwò bisikíìtì ó fi jẹ ẹ̀kọ́ nígbà tí ọba sì fẹ́ jẹ mọ́. àṣewọ́tọ́ jẹ́ obìnrin márùn tí wàá gbà lọ́wọ́ ọkọ rẹ̀ mọ́jì ó ṣe kí ni o mọ́jì ó nira ẹlẹ́kejì nínú nǹkan tí àáfàá sọ níbí sẹ́ẹ̀dì gbogbo tá a sọ yìí àáfàá mú ọ̀rọ̀ àáfàá wa Umar ibn Khattab wà ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yẹn kò sásìkò ifun àdífi Musnad Imam Ahmad àáfàá mú wáńbì ìtàn ọkùnrin tó fẹ́ obìnrin tó wá bá nàbí tó fẹ́ fi rẹ̀ fánàbí náà tánàbí àsálà ń padà sọ pé òun ò ní trust sísà abẹ́ kan sọ wípé àdìsí Bukhari àdìsí yẹn gùn pé òun ní trust tánàbí pé kí ló ní kò ní nǹkan kan ó wá lọ wọlé ó tún wọlé kò sí nǹkan kan ànàbí wa ni pé sọ hàn kankan sórí inú Kùránì ó ní bẹ́ẹ̀ ni ọwá ni mo fi fún ọ bí mọ́ máa ká minal Qur'an kùránì lè ṣe máàrú rẹ̀ kódà ìmáàmù Ibn Hajar Al-Asqalani ó láyà tọ́ka àwọn ọ̀fẹ́ ìjà àyàbí mẹ́wàá lọ ṣé àwọn pé ní ìsìn ó ti rọ́kọ̀ ẹ̀ pé olùsìtàn lélẹ́yìí ìwọ tó ọba lọ́wọ́ lọ́ mọ́ fàáyà kùránì mẹ́wàá ṣe máàrú fi ń tóbìnrin ọmọ rí fi ṣe máàrú fún ṣùgbọ́n táwọn fẹ́yìn obìnrin pé máàrú yín ẹ má jẹ́ kó ní ọkọ lá mi sọ pé ẹ má jọ ó ti mọ́rú ọkọ tó fẹ́ fẹ́ tó fi já sí pé ẹni gbèsè kan ẹlẹ́mọ̀ á fó rọrùn yìí for so many years ẹ fi yẹn kún ọlọ́run ṣàánú wa nínú àwọn nǹkan míì tó tún fà lónìí tó já sí pé ọ ń dáhùn ẹ̀mọ́ rò pé ibi tí wàhálà wa dé yìí o òun ni pé ẹlòmíì ọ ń sá fún kíni o atakalif responsibilities ẹlòmíì ọ̀fẹ́ wa responsible irú ẹ̀ lọ sẹ́ẹ̀tì ẹ̀wà rí nìsín ìyín ọlọ́run fẹ́yìn tẹ́jọ́ mọ́ campus ó ti róbin tí ọmọ bá dáná ó ti rèé tí ọmọ bá lọ sọ rẹ̀ ó rèé tí ọmọ bá pọ́líṣì bàtà ẹ̀tún wa ni ọlọ́ mari kí ló tó ń mari fún tọ́jẹ́ pé àwọn eléyìí wọ́n tọ́ pé bóò ní sọ máa bẹ́ẹ̀ ṣe màkàrónì láàárọ̀ la màkàrónì táwọn dáàdì ti ẹ̀ kó fún èyí obìnrin tọ́jẹ́ dàdà ní ilé súpo yóò tún ṣe fọ́kọ fún boyfriend díẹ̀ ẹ wá ní kọ́ lọ mari tọ́jẹ́ pé tó bá mari yóò máa fowó oúnjẹ lẹ̀ yóò fowó bàtà lẹ̀ tíyàwó bá lóyún yóò lọ sanwó hospital yóò tó lọ gba kílò ogun ẹ̀ prenatal postnatal gbogbo rẹ̀ ṣùgbọ́n eléyìí ní ìsìn ní ìgbọ́ akẹ́mọ̀ gbádùn ara mi ìfẹ́ gbọ́ pé olóyún o sóti yé ọ wá lè máa kíp omi méjì mẹ́ta báyẹn yóò ti alágbárí sọ́jà ọ̀tọ̀ lè tí ó sátidé ọ̀tọ̀ lè ti sunday ọ̀tọ̀ lè tí ó wà independence èyí tí ó wà níjọ́ children day èyí tí ó wà níjọ́ ó ti pín. jama sẹ́ẹ̀rí kásá fún responsibilities okun tí ń jáwọn èèyàn máa sá fún nìka mùsùlùmí tó bá rí nìka sí láadáa kò ní sá ọlọ́run náà ti àṣàdéhùn ìyẹ̀kúnù fòkọ̀rọ̀ á ìwé ní ìmọ̀lọ́run fún mi ṣé ẹ rí tó jẹ́ pé ẹ̀hún self responsibility yẹn ìyẹn lọ́wọ́ kún ọ̀rọ̀ ẹlẹ́kẹta àlùfákìrù òsì màá sọ̀rọ̀ bí òsì náà ní ìsẹ̀ ṣùgbọ́n ká yẹn wà láì most ìwà tọ́já sí wípé a lè dára wa bọ́ ńgbà tá a wá fẹ́ yàwó àwa ń lè bọ́ yàwó fàlílà ilhamdi ìgbà ń serve ní Yobe State ní Damaturu mo mú yàwó mi lọ torí mi ti marry láti University of Ìlọrin three hundred level ni mo wà tí mo ti marry ṣe tí mo sọ yé èmi ti marry láti university nígbà tá a wá ń serve gbogbo àwọn kọ́pà <laughs> àwọn tuwo wọn jọ tí wọ́n marry owó tèmi tùjọ mo yá agba kánò lọ mo lọ ra tíra tíra mo ṣe kí ni o ni mo fowó mi rà àwọn ń tuwó wedding jọ èmi ń tuwó kí ni jọ o àwọn ìmí owó òbí tèmi tó wà mọ́ problem níjọ́ tèmi fẹ́ marry as undergraduate wàláì àwọn èèyàn dìde tán kún mi lọ́wọ́ mo dẹ̀ lè sọ fún ọ pé tí n bá jẹ gbèsè gan bóyá lọ́wọ́ two or three thousand tí mo jẹ́ gbèsè torí pé most tí mo ṣe àwọn èèyàn ló ṣe mọ́tò tó wá láti University of Ìlọrin gan mọ́tò MSN Ìlọrin gan wá àwọn mọ́tò tó wá pọ̀ tó tó wá wá ẹni tí ó gbé ráìsì wá ẹni tí ó kódà mo rántí pé àwọn ẹran tá a jẹ́ jọ́nà ìrùkún ní náírà kan nù ẹ̀ àwọn ni ọkẹ́ bẹ̀rù ọlọ́run ni náà ní ni ẹ̀ kò ní ìkankan ní ká àkújọ́ méjì kan pè mí mo sì lọ pàdé ẹni ní junction ní muslim wàhálà ẹni yẹ di ṣe tí má tún rántí mo máa ń fọkàn sàdúrà fún ọmọ ẹni yẹ méjì wà university of Ìlọrin sẹ́yìn ó sì wà bá mi ó sì ka owó yẹn one thousand lówó yẹn jọ náà lọ́hùn one thousand gba náà may one two thousand and fourteen ni mo marry marriage bẹ̀tẹ̀ lé ní eleven years ní ìsìn máa gbọ́ mi eh, two thousand and four one thousand gba náà máa gbọ́ mi o agánná lówó yẹn one thousand kẹtí àwọn owó yẹn gbà one thousand gbà náà ojú kan bóyá ten thousand lọ́nsìn mo wá kàrá ah, inú mi sì dùn débi èmi náà tó bá jẹ́sìn ó ti ń ṣiṣẹ́ wọn ò ní ràn mí lọ́wọ́ wọn ò ní ràn mí lọ́wọ́ i'm telling you now mo wá ń sáàfù lọ́wọ́ gbogbo àwọn tá a jẹ́ kọ́pà wọ́n lè ní kéèyàn mẹ́rin ọmọ ìgbénu ilé kan wà lẹ́yìn mi àti ìyàwó mi yàrá kan dá fún mi lọ́tọ̀ mo wá enjoy kọ́pà kọ́pà wa ń gbádùn wọ́n fún mi ní yàrá kan tọ́jẹ́ pé yàrá tó tó wá fún mi tó wá fẹ̀ èmi àti àwọn òmìnira wá ń lo yàrá lọ àwọn kábà bíi márùn mẹ́fà àwọn ń rán haúsá sì mọ́ téèyàn bá ti má rí wọ́n mọ̀ pọ́n lé principal school lẹ́yìn pé federal awi àti ètà ń gbà ní ibi tá a ti school ìyàwó former governor wọn ní Yobe nana isha college islamic theology ní Damaturu láti serve almost gba ata lọ́bẹ̀ àwa esco mcan ni tọ́ba tọ́ba ní gbósùn wa parí nes ọgbọ́n lárúbáwọ́ gbọ́ English ṣe kódà adàlmọ́ ìṣàdìbí ilẹ̀ ìrìnsọ̀jẹ̀tì yọ́bà tó fún mi lówó kan lọ́tọ̀ pé fíra òróǹbó fún kéne o ìyàwó rẹ̀ nígbà tí ń bá kà yọ́bà tó dowó ńlá ìgbà míì wọ́n lè tún pa ẹran àbádí ẹ̀ wọ́n bá ti ní ká wá gbé fèmí pé èmi níyàwó àwọn kọ́pà yòókù wọ́n tó máa jowú. jama sọ̀rọ̀ pé mi ni mo fa ogun tó ń wà ń yẹ̀kú nù fòkọ̀rọ̀ á adé ọlọ́run ni níjọ́ tán gbélùbọ̀ wá sí fámìlì yín ṣé wọ́n rántí rẹ̀ toró níyàwó tí ọ̀bọ̀ rùmọ̀lá ìjọ ọba ti níyàwó òun à òun náà bó tiẹ̀ ṣe ìlàjì góńgó ẹbú fóun náà bẹ̀ ẹnìkan náà àbúrò rẹ ṣe wedding jó ni wọn á sùn sáà dọ́dọ̀ rẹ ta ní ọ̀bẹ ọbẹ̀ sùn ta ni ọ̀bẹ sùn fọ́ wọn ò ní àpọ́n ni kò lè bẹ́ sùn ẹ afáhàn tó ti níyàwó àṣetọ́ ọba ti á má rì àwọn tí ò lè gbéṣẹ́ fún ọ tẹ́lẹ̀ wọ́n dẹ̀ sọ pé you are not responsible now wọ́n á máa gbé contract fún ọ ọlọ́wọ́ a máa ṣe jẹ́ ẹmọ rẹ ń rọrùn àáfàá nírú nǹkan yẹn náà ń kọ́ ká mọ̀ torí takalif ziwaj torí àwọn nǹkan ìnáwó tó lè wà ń bi ìyàwó káwọn a máa ṣèṣìnà káàkiri ká ka nínú àwọn àdánwò míì tó tún ń ṣẹlẹ̀ òun ni àwọn oríṣiríṣi ọ̀nà àwọn ọ̀nà wàsálùlẹ̀ ìlàm àwọn ọ̀nà tó ń gbà gbé nǹkan information sí orí àwùjọ lónìí tọ́já sí pé àwọn ọ̀dọ́ náà wọ́n ti wà attached máwọn nǹkan yẹn wọ́n dẹ̀ ń derive sexual satisfaction wọ́n kí ni Fatawa àwọn sheikh sọ́lì fèmí nìkan kan wà táwọn bàbá fún àwọn èèyàn ní márùn lórí ọ̀rọ̀ à ń sẹ́ẹ̀rí lónìí satisfaction sáwọn èèyàn rí lórí íńtánẹ́ẹ̀tì ó lè má jẹ́ kẹ́lòmí ọ̀ràn ti márèèjì mọ́ ó lóbìn inṣàlá èmi náà tí wò kó kú ìṣẹ́jú mélòó wọ́n jọ máa chat wọ́n máa send pictures síra wọn ṣé tí imo ti wà ní ìsìn àbí èmi wẹ́n ni ti ń da imo lórí fóònù rẹ ọmọ wo kí ló kọ ẹ̀nà wáyé tù fárílà nìka rẹ ẹ̀ẹ́dọ̀ máa wòra yín bóyá skype lọ fẹ́ ẹ̀ẹ́dọ̀ máa wòra yín báyìí ẹ̀ẹ́dọ̀ máa tọ́jà pé o ní kí lọ fẹ́ tún máa ṣe márẹ́jì fún ìwà gbọ́n ti máa rí pé ara rẹ ti ń wà relieved kò wá ní jẹ́ kó rò pé o nídìí obìnrin gan tí ó wà nílé rẹ mọ́ ibi àdánwò yẹn wá dé gan sẹ́rí gbogbo àwọn à ń lo facebook à ń lo nǹkan kan ire ó ba ìsẹ̀mí ayé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí jẹ́ pàápàá àwọn obìnrin tó yẹ kán bá máa ń wà yìí sílé deceived kí n sọ cases méjì àbí mẹ́ta péré so orí ìwọ tó o bá ń lo íńtánẹ́ẹ̀tì bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run obìnrin tó ọba mọ ìwọ obìnrin tó ọmọ lójú ìwọ tó ọjọ́ bíi jẹ́ kórìí ẹ wálẹ̀ o ìwọ ọkùnrin tó ọmọ lójú ayé gan tó o rí i pé tó inbox rẹ ti ń kọjá normal kódà bí mo ti ṣe wá sí ìgànnì ìṣe fóònù lẹ́nìkan gan tẹ̀lé yìnbọn yọ̀ ń bá yàn chaájì náà lọ́mọ o máa gbọ́ mi o tó bá ti di wípé nìsín ọkùnrin ti ń bọ́ chatting yẹn ti ń kọjá normal mọ́ respond èso ti fẹ́ wà rìn yín kí ló lè fa kọ́kìn ọmọ ẹbí ọ̀gbà olùsìnàṣẹ́sàn last tó bá ṣe àjẹ́ sọ nǹkan méjì fún ọ jẹ́ sọ nǹkan méjì fún ọ ìtí mò ń sọ àwọn tó lè jẹ́lẹ̀rí kọ̀ọ̀kan wà níbí èmi bó ṣe ń wò mí ìjẹ́ sọ fún ọ number one fóònù mi rè mi password fóònù mi kò sẹ́ni tí ò lè lo fóònù mi kódà bọ́ fẹ́ gbogbo facebook ní èmi ọ̀fẹ́ ọkàn mi máa balẹ̀ pọ̀ kọ́ sẹ́ńtì lè fi hàn ń sì fọ́ ní sí pé máa wò ń lọ sùn gan wò dáàárọ̀ ọ̀la kí lọ fẹ́ rí kémi àtòbí ń sọ̀rọ̀ lọ́fọ̀ ò lè rí ń bẹ̀ mo wá máa ń yẹ fóònù àwọn ọmọlé kéwù mi wò pàápàá àwọn tọ́jú obìnrin ìkànnì wọn náà wà níbí mo máa yẹ fóònù wọn wò dáadáa ń wo text message wọn mo máa wo íńtánẹ́ẹ̀tì mi wọn ń facebook wọn ń wo kí ni tán ṣẹlẹ̀ tí wà tọkùn ṣe lọ wà dáwọ́ bọ́sẹ̀ ń dà àwọn ọmọ ọlọ́mọbìnrin láàmú àbúrò mi kọ́tẹ́ facebook mo mọ password mo everything ìjọ kan mò ń lo àkáǹtì rẹ̀ báyìí làwọn dèdèrìn ọkọ̀ dàdá dèdèrìn súpò wọ́n rò pò bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ mo mú kan sí ẹnu wọn tí náà ti ń dùgbò òtí ẹ̀rọ olórí burúkú ni olórí so orí ẹ ti ń lo àkáǹtì yìí ẹ̀gbọ́n ọmọ tó ní àkáǹtì yìí ni o ọmọ eléyèsó ranu o so ti yé kí n tó blọ́ọ̀kì olórí ibú ni ọ ó ń sì náà ni ọ o tó máa wọ fọ́múlà ìní ọmọ ṣe bí ẹni ọlọ́run sàlámù aláìkùm ìmí ẹ̀rọ wọn kẹ́yìn ni Jímọ̀ kàkà fi o ó rò pé ẹni ni ẹni èṣù ni wọ́n fẹ́ fi tọ́lọ́run wọlé ó lè sọ pé ọ̀la ni tọ́ọ̀sì ìgbà àwẹ̀ súnà kò ní tí sọ pé òun ní kò ní tí sọ̀rọ̀ lọ́fọ̀ yọ́mọ sọ̀rọ̀ bí Islam obì mi ò ti àrò pé àáfà yẹn ni Ọlọ́run ni torí pé ń sọ̀rọ̀ ń post Islam copy and paste Islamic kí ló pẹ́ ẹ tó jẹ́ pé ń sọ̀rọ̀ ẹni Ọlọ́run ṣùgbọ́n òun gan fún rẹ̀ gan ṣàìtọ́n ṣàìtọ́n náà àkàràs inú rẹ̀ ó ti àdùn kó o ti rí yẹn now ẹni tó jẹ́ pé nìsín ọ̀n chaàtì pẹ̀lú bíi wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n ń pera wọn wọ́n ń ríra wọn gbogbo ògbà everything yóò ti rò pé kí lóun tó fẹ́ mari fún àáfàá nírú àwọn nǹkan ìyàwó tá a jọ́dọ̀ a gbọ́dọ̀ sọ́ra o ò lè gba láàdá ń bi eléyìí ẹsẹ̀ lọ́ọ́ máa ṣe kí ni o lọ́ọ́ máa gbà ṣùgbọ́n tó o bá fẹ́ yàwó láàdá lọ́ọ́ máa gbà bẹ́ẹ̀ wájú ọlọ́run ní ọwọ́ ọ̀parí kí n off kò sásìkò mọ́ ṣe é rígbà míì àwọn ìṣẹ̀lẹ̀ míì náà máa ń ṣẹlẹ̀ nínú àwọn tí máa ń ṣẹlẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ ẹ̀mí àtìyìn ṣe rí láwùjọ wa yìí àti ní gbogbo àgbáyé kódà mo ní odidi material kan bì lórí ẹ̀ ṣùgbọ́n àsìkò ọgbà mi ọ̀rọ̀ sírù idán àṣàṣì a máa ṣẹlẹ̀ sáwọn èèyàn tọ́já sí pé obìnrin míì tó bá ti rọ́kọ tó fẹ́ fẹ́ tó bá kù díẹ̀ kan fẹ́ra wọn yọ́ dàrú ṣe tí wọ́n sọ yàbí òye ó lè jọ́kùnrin náà tó bá ti ríyàwó tó bá kù díẹ̀ kí wọ́n fẹ́ra wọn gbogbo rẹ̀ yọ́ dàrú àwọn èèyàn àwọn èèyàn èṣù àwọn ẹni èṣù nú èèyàn wọn a máa ṣe sírù sáwọn èèyàn ìwọ tó bá jẹ́ mùsùlùmí ìwọ ọmọ sí ọ̀pọ̀lọpọ̀ askar ọmọ súnmọ́ Ọlọ́run pẹ̀lú àwọn ìbàdàn tó fi já sí pé ète èṣù àtàwọn ẹni èṣù kò ní jẹ lórí rẹ̀ nínú àdánwò tó tó ń kó bẹ́ẹ̀ lómi òun ni wípé òun gan fún rẹ̀ àwọn májẹ̀mú tó gbé kalẹ̀ fún rẹ̀ yóò fa kọ́mọ tètè níyàwó àbí kọ́mọ tètè lọ́lé ọkọ torí pé lílá ilkamalul mutlak absolute perfection belongs to Allah alone kọ́kànlá wọn rò pé tí màá fẹ́ yàwó ọgbọ́dọ̀ ti ákùrà níta ọgbọ́dọ̀ lè sọ lárúbáwá ọgbọ́dọ̀ lè sọ french ọgbọ́dọ̀ mọ kọ̀ǹpútà ọgbọ́dọ̀ jọmọ fifteen to 16, ọgbọ́dọ̀ jẹ báyìí yọ wà kárọ̀ yìí bíi twenty tó jẹ́ pé kó tó lè rú obìnrin bẹ́ẹ̀ bóyá the next one years tóun gbọ́ ti kú. àwọn àǹfààní ká gbọ́yé àwọn nǹkan tá a gbọ́dọ̀ wò ẹ̀sìn àti kí mo pè é ìwà àwọn nǹkan yòókù yẹn náà tọ́lọ́mbá ní oróbìnrin tó ní ọ̀hún obìnrin tó pupa ọlọ́mbá ní orí bọ́bọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀hún obìnrin tó sanra ọlọ́run ní orí alihamudulila ọ̀hún ètò ọjọ́ pé lẹ́pa ni ọlọ́run ní orí alihamudulila ṣùgbọ́n gbogbo eléyìí má jẹ́ kó bo ọ̀rọ̀ kí ni o ẹ̀sìn àti ìwà torobìnrin tó pupa lónìí tó bá ti ń bímọ yóò máa sí pupa tó wá torí ẹ̀fẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́ sọ́wọ́ àdá ìrọ́sì ẹ̀ ọ́ máa fìyà jẹ kó lè rí ìbínú ọlọ́run gbogbo ẹni tó bá sì máa sí ti obìnrin rẹ̀ àdífì ń bẹ lórí tí ọ̀sẹ̀ tí wọ́n jọ wí ní àkíyàmá ìwọ́n tó ẹ obìnrin torí pé wọ́n á kúrà ní sọ̀rọ̀ mi yé tó délé rẹ kọ̀ráyè ṣe mọ̀rọ̀ ọjà ọba gbàgbé ọba torí ẹ̀ yé tiẹ̀ ọ̀dá mi ni àṣẹ jẹ́ pé ẹ̀sìn kéèyàn á kúrà ní ẹ̀sìn ni ìròyìn gidi lélẹ́yìn kìí ṣe fẹ́ fẹ́ obì hafidọ̀ torí kò lè máa proud bọ́yọ̀ onílé tí ọmọ lọ́wọ́ bọ́yọ̀ tí ọmọ kan lọ́wọ́ kọ́ ọmọ wa ròyìn wọ́n gbọ́dọ̀ jẹ́ phd ọ̀dà wọ́n gbọ́dọ̀ jẹ́ medical student wọ́n gbọ́dọ̀ jẹ́ economic student ó nídìí gbogbo eléyìí ẹ̀sìn àti kí mo pè ó ìwà táwọn nǹkan mìíràn bá wa kàn fàlílà làhàmù àbí wọ́n tó ọjọ́ bíi náà àǹfààní àti náà ráfẹ́ wọ́n gbọ́dọ̀ rí báyìí wọ́n gbọ́dọ̀ tún ẹsẹ́ṣẹ́ from wọ́n gbọ́dọ̀ ní seven bedroom flat wọ́n gbọ́dọ̀ máa gun mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́jọ wọ́n gbọ́dọ̀ máa rí báyìí ó súnmọ́ kọjá pé wà á padà rí lóòótọ́ ṣùgbọ́n àwọn conditions tó lay down fúnra rẹ̀ yẹn kọ̀ wá níjọ gbádùn marital life ẹ̀ ìyẹn sẹ́ẹ̀ tó wá lẹ́lòmíì tó ń fa tẹlòmíì yóò ti rò pé àwọn ìlànà òfin ṣẹ̀ríà kan kò bóun lára mu ẹ̀yin ẹ̀yin obìnrin ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí dáadáa ọlọ́run ní jẹ́ kẹ́ ìṣe láyé àtọ̀run ọdún mélòó ló lò láyé tọ́lọ́ mọ́ ìjìyà lọ́run ọ ń bẹ́nu obìn màrádọ̀fù èmi gan ti táìmù ara mi rádọ̀fù nísìn tí ó ti rò wípé Islam support ta adudu zaujat Islam lálẹ́ fẹ́ kọjá ìyàwó kan jẹ́ sọ fún ọ kìí ṣe pé story mọ́ ọmọ obìnrin ń bàdàn tó fẹnu ara ẹ̀ sọ obìnrin tó ń lo hijab kìí sobin tí ó jẹ́já ìlú obin tó gbẹ́sìn yìí tó ń sọ lẹ́nu rẹ̀ tàbí kí n sọ pé tó lòhùn torí pé ntọ́sọ náà ti ṣó pé ẹ̀sìn rẹ̀ tó gbọ́yé gan ó ní kọ́má pé ara tí wọ́n sùn yàn nìyẹn nígbà ọkọ rẹ̀ fẹ́ kọjá ìyàwó tọ́fẹ́ yàwó mi ara tí wọ́n sùn yàn bí ọ̀rọ̀ àwọn àfáà náà nìyẹn ẹ̀yìn tí ìbá ṣe pé kí ní gan kò rọrùn kéèyàn lọ fẹ́ gan pé àwọn ń tó já sí wípé ní Yobe tèmi ti sá bàbá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara prime secretary wọn bẹ́ẹ̀ sí Alhaji Bukari mọ́dù jùmbá tabalẹ̀ tó sáfù Yobe mi bàbá yẹn tó bá sì wà láyé tí ò tí ì kú o ara àwọn petro mcan Yobe ni ọmọ tó bí tí ìbá ṣe mistake bóyá forty eight ni on there about bàbá yẹn bímọ tó pọ̀ gbogbo àwọn ọmọ ẹ̀sìn kò sí ètí ọ̀fẹ́ ìyá rẹ̀ nọ́ọ̀sì dókítọ̀ lọ́ọ̀yà kankan ní ẹnjìníà àbótí ó sì tọ́jú wọn ìwọ ìlú àwọn eléyìn obìnrin mi wà rí ọ̀hún fàkọ́ lọ fẹ́ kèfèrí yìí ìyá àlọ́ máa kírísítẹ́nì kìí sóyè ní ìsìn tó o bá wá fẹ́ Christian tọ́lọ́ bá ní kọ́rọ̀ tiẹ̀ náà wá di pọ́ padà ń pàtẹ́wọ́ o lè mọ̀ wá gbádùn ayé tó o torí ẹ̀ fẹ́ tọ́lọ́ wọn bá wá mọ ibi tó ṣẹlẹ̀ sí ìyàwó Bọ́lá Ìgè ni ó padà ṣẹlẹ̀ sí ọ ìwọ rò pé wọn nìkan ló fẹ́ yóò ti á láwọn obìnrin ìta tán ti bímọ fún un níjọba wa kú wọn wà wa wálé àwọn ọmọ wà á jọ kọjá wọn má tiẹ̀ gan lọ ọdún kan àti bí oṣù mélòó lẹ́yìn ìgbà náà ìwọ náà bá láì hypertension ọba gbọ́dọ̀ Ọlọ́run lọ abẹ́ ti gbàgbé ìtàn Bọ́lá Ìgè ni ẹni gbàgbé ìtàn bọ́lá àgè bọ́lá àgè ọmọ wọn lẹ́sà òkè tí wọ́n fìbọn fọ́ lórí gbà yẹn bọ́lá àgè sẹ́yìn pé ń pẹ́rẹ́ ní kírísítẹ́nì àbí ìyàwó rẹ̀ kan náà àwọn tó bímọ fún bẹ́ẹ̀ bàdàn bí o lọ́nà sọ́mi èlì bẹ́ẹ̀ yẹn o ṣé tí mò ń sọ yé àwọn ọmọ yẹn jọ bọ́lá àgè bí báyìí ni ìyàwó tí lóòrò pọ̀ òun nìkan lòun ni kí ló gbẹ ṣé lọ́ọ̀yà kọ́ níyàwó ẹ̀ ti lé náà ni kò lọ́dún méjìlá ilẹ̀ ikú bọ́lá ẹ ti gbàgbé ìtàn ẹ má tètè gbàgbé ìtàn ni ṣerú tí wọn náà fẹ́ nu àwọn àtẹ̀lọ́mọye àwọn àìmọye àwọn pásítọ̀ tó ń bo kọ wọn kí ló kọ èyí tèkó ìtíyàwó ẹ̀ sọ wípé ó ń ni tíyàwó ẹ̀ ti divorce ẹ̀ jò ní tíyàwó ẹ̀ ló ń sìnà ni pé rọ́níkẹ̀ ń pa pé ẹni ọlọ́run ló ẹni èṣù ni majority wọn gbà wọn bá wa kú tán tíyàwó wa kọ̀ wa lé sẹ́dùn tó fẹ́ nù ọwọ́ gbogbo ilé ìka sọra fún bákan náà àwọn tá a jọkùnrin náà ẹ jẹ́ ká fún ẹ̀fọ́ orí obìnrin tọ́já sí pé ṣùgbọ́n ẹ̀sìn kòròfo adìẹ kòròfo ẹyin ni ẹ jẹ́ ká wo ẹ̀sìn àti ìwà tá a bá ti lè wo méjèèjì yìí tá a dẹ̀ fi ìbẹ̀rù ọlọ́run lò sẹ̀mí ayé wa ayé ìwọ ọ̀dà ọ̀rọ̀ ọ̀dà eléyìí ò wá ní ká dúró lé lórí ju ká máa ṣe ìsìn lọ ìwọ tó rò wípé ò tí ì ráìdù fún nìka tó bá wá rí máa gba awẹ́ tó o bá ti ń gbàwẹ̀ yọ ọmọ adé sẹ́ṣọ́ àwọ̀jẹ́ ara rẹ kù ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ ànàbí ọ̀sọ́pá àwẹ̀ ó dínkù tán o yọ ọmọ dínkù ni as a permanent solution irú ẹ̀ náà lóbi menstrual pain gbà mí àìtètè màrí rẹ̀ náà mọ́ fa menstrual pain níjọ́ ọba ti márì menstrual pain gbọ́ lídé so ti yé ní ìsìn gbogbo orú àwọn nǹkan yẹn rèé ṣé ẹ wá rí láti jẹ́ kó rọrùn yẹn àwọn ìlànà tí mo àwọn ìlànà kan bẹ tá a fà sọ bí kò lè sásìkò láti mọ sọ wọn ṣùgbọ́n àwọn ètò ìmọ̀tò lẹ́ẹ̀kan yẹn náà ẹ jẹ́ ká lò wọ́n tá a bá ti lò wọ́n pẹ̀lú bẹ̀rù ọlọ́run ṣìnà ó jìnà sáwùjọ wa ẹ ń bá wa ṣe ṣìnà ẹgbà ọgọ́rùn-ún wọn ni a fún un ọwọ́ ayẹkẹ́mi àti ọbẹ̀rù ọlọ́run tán àbá fún ọ lẹ́gbọ̀n ọgọ́rùn-ún láyé tó o bá kú tú bá ọlọ́run foríjì ọ tó o bá wá rò pọ̀ ọlọ́run foríjì ọ tí o bá foríjì ọ tó bá ní kán fún ọ lẹ́gbọ̀n ọgọ́rùn-ún náà so rò pé ọgọ́rùn-ún náà dàbí tilé ayé kí ló dáa tó kí wọ́n tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin kó o níwọ̀ ọlọ́run ìṣòro tí mo wà nú ẹ̀ wọlá pé níjọ́ o ti dá mi mi ì rí òhò obìnrin kankan rí mi ì bo bí kankan ṣe sì náà rí àfìyàwó mi làmínú ìṣòro kó o fi àìṣe sìnàrí ṣe tàwa sùlù ìlàlá ìwọ tó ọjọ́ bíi kí lẹ́tọ́rà kan ó dojúlé ọ kó o níwọ ọlọ́run wọlá pé ń jọ mo ti délé ayé ọkùnrin kan kan ò rí òwò mi rí lẹ́tọ́rà tó fẹ́ dojúlé mi Allahumma fìní ì bí máa ń ṣe é ta ntọ́ bá tọ́ sí bá ń san fún un mọ́tò rẹ lè tàkìtì bí ẹ̀mẹ́ẹ̀dógún ó lè jábọ́ láti bí orí kòkó àòsì ìtọ́lọ́mbari sọ̀rọ̀ pé ẹ̀ sọ pé ntí ọ̀sẹ̀lẹ̀ tọ́ bá já sí pé ntọ́ tọ́ sí nu ó sì lè jásí pé yóò sì ṣe tí wọ́n lè kúrò yunifásitì àbí òye ọ ní ìsìn wọ́n sì lè gbé kúrò dìpàtmẹ́ǹtì nítorí tiẹ̀ sọ́yẹ́ kí n sì kán gbé kúrò ní kíní kan lọ jù síbì kan tí secondary school kí ló kọ ẹ̀ pé ara ẹligéètì ẹ̀ torí ọ ṣùgbọ́n mélòó ló lè fi rú àwọn kan yẹn tọrọ pé wọ́n ọlọ́run wọlá pé èsè sìnà rí sẹ́yìn pọ̀ wà nù táwọn mẹ́ta fi tọrọ tó fẹ́ ṣe sìnà pẹ̀lú ọmọ obìnrin tó ní pé bẹ̀rù ọlọ́run wà látẹ̀ fún dọ̀lẹ̀ káàtì ẹ̀já wa náà bẹ̀rù ọlọ́run ìwọ tó ti ṣe sìnà rí túbà lọ́dọ̀ ọlọ́run ìwọ tó bá wá rí pé ò tí ì ṣe rí má lẹ́ àníyàn pé ó ṣe sìnà tẹ́ ẹ níyàwó àbí tẹ́ ẹ lọ ilé ọkọ pẹ̀lú eléyìn ọ̀jẹ̀ kan náà àwọn ènìyàn ọlọ́run ọlọ́jà jẹ́ni rẹ̀ aláhùlà wàlá kù wátá ńlá ńlá ńlá ńlá subhanaka allahumma wa bihamdik ashhadu an